ńlá yìí òun náà ní ká da ẹni tí ò ní ọmọ láyé kéèyàn wá sọ pé òun fẹ́ fòpin sí ọmọ bíbí òun fẹ́ bí màmá ó léwu púpọ̀ kódà tó bá pé èèyàn bá ní garanti pé aburú àìdáa kan ò ní í sáwọn ọmọ òun títí tóun fi kú láyé ó léwu à ń bọ̀sibọ́sí pọ́lọ́ ọba ẹlẹ́dàá nìkan lọ́ọ́ máa ń tó lè ṣẹlẹ̀ sí ẹ̀dá nítorí pé ẹni tí ò bá ti kú kò kọjá àdánwò ò tí kú orí wèrè ọ̀rẹ́rìn ò tí kú èèyàn kú nìkan ò ń dunnú kí ni wọ́n máa tó lè ṣẹlẹ̀ sí wọ́n lọ́la. àìmọye èèyàn iná ló ti ṣẹlẹ̀ sí nínú ìgbésí ayé yìí tó ṣe pé àwọn ń wò pé àwọn ọmọ táwọn bí wọ́n pọ̀ àwọn sì bí ọkùnrin àwọn bí obìnrin kò sí ẹ̀kẹtọ́ ọmọ èyí táwọn ti bí náà ti tó eléyìí tó jà òun náà ni títọ́ ọma táwọn bá ti ráwọn eléyìí tọ́ ó ti tó àwọn ẹ kojú wọn náà ní ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tí ó sì mú àwọn ọmọ yìí lọ mọ́ wọn lọ́wọ́ nígbà tó ṣeé ṣe kó pé àwọn ti dépò ẹni tó jẹ́ pé kò lè rọ̀ lọ́rùn mọ́ láti tún bímọ. jàǹbá wà lóríṣiríṣi tó máa ń ṣẹlẹ̀ sọ́mi èèyàn ilé ìtúsọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ òjijì iná ni máa yọjú ẹ ń lọ lórí ìrìn àjò gbogbo fámìlì ń bẹ nínú ọkọ̀ táyà yọ lójijì bàbá là ìyá náà là. La ṣùgbọ́n gbogbo ọmọ ló kù. ilé ọ̀kọ́ lẹ́tà sí yín tẹ́lẹ̀ pọ́ nílò òun ó wò ilé dà o oníkàlùkù kú ilé ń jóná gbogbo ìyànjú tí gbà láti débi táwọn ọmọ wà pàbó lọ́jà sí gbogbo àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ bí àjálù bí àrélù bí àdánwò kò sí kan nínú rẹ̀ ilé ìtòsí pé nìkan lè fọwọ́ sọ̀yà yìí pé kò lè ṣẹlẹ̀ so aka máa bẹ lọ́ni kọ́ lọ́n sọ wa kọ́ gbà wá kọ́ là wá. ẹ̀yin bá sọ pé èyí tẹ́yìn ti bí ti tó èwo lẹ́yìn mà tó wà lákọọ́lẹ̀ nínú àdánwò tí máa ṣèyàn tí ó ṣẹlẹ̀ sẹ́yìn èwo lẹ́yìn mà tí ó ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ìwọ gán lára tó jẹ́ bàbá tó ẹ pé tóbìnrin bá ti gbóòórùn rẹ tàbí gbóòórùn rẹ yóò lóyún ṣé ọmọ padà ń bẹ láàyè àsìkò kan lè dé ní ìsìn tó ẹ pé bàbá súnmọ́ nígbàgbà kò lè dóyún àdáwò ìyàwó tó ń súnmọ́ náà ẹ kí gbogbo gbàtẹ bá ti súnmọ́ yóò doyún náà ni àdáwò lè dé ẹ máa pa àbọ̀ nǹkan ni òun náà ni ẹ kóyún òní dúró má torí ẹ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run kẹ́nìkan sọ pé mo fẹ́ fòpin sọ́mọ bíbí pàápàá jùlọ òfin ọlọ́run dá lórí pé ẹ gbéyàwó kẹ́ ẹ máa bí ma. Bima nítorí pípọ̀ yín ó nítumà ó nítumà eléyìí tó ṣe pé yọ padà wá tara rẹ̀ sẹ́ tọ́ba di lọ́la gbẹ̀ndàl kìyàmà anabi sallallahu alayhi wa sallam onítẹnáàkàhù tẹnáàsẹ́lú fa inni mukathirun bikumul umama yawmal qiyamah ẹ máa fẹ́yàwó ẹ máa bímá torí kémi ò fi pípọn yín màá fi ṣe fáàrí níwájú gbogbo àlùmọ yòókù tó bá ti jọ gbẹndàlùkìyàmù èmi àti ẹ náà ni àlùmọ ànábì sallallahu alayhi wa alihi wa sallam àwa náà nísìnyí bá wí tá a bá pọ̀ pípọ̀ wa òun fi ṣe fáàrí níwájú àwọn àlùmọ yòókù tó bá di lọ́la gbẹndàlùkìyàmù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tí ẹ̀ ń bí máa ẹ̀ tún máa ní nínú àníyàn yín bí ń ṣe lẹ́ ń ṣe bẹ́ẹ̀ láti fi jọ́sìn fọlọ́ ẹ̀ tún máa gbalada ìpè ẹ̀bí máa tó ti pa ti máa ti sọ kìí kà ṣe pé kéèyàn òbí máa lásán náà kọ́ má tọ́ kìí ṣe pé kéèyàn òbí máa lásán kọ́ má kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ má tọ́jú ẹ̀ nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní al-mu'minu al-qawi khayrun wa ahabbu ila Allahi min al-mu'mini ad-da'if mọ́mìnì tó ṣe pé ó lágbára ó lóore ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ju mọ́mìnì tó lẹ̀ lọ. àánú agbára yẹn lágbára ọpọlọ wà nínú agbára yẹn lágbára àmọ́ wà nínú agbára yẹn òun náà lágbára òye àti ọgbọ́n kékeré kan ṣe kọ́ kan bímọ kalẹ̀ lọ́ba pàtì pèsè mi dáná fífẹ́ náà nù ó ti parí rárá wọ́n ní mọ́mìnì eléyìí tó lágbára ó lóore ọlọ́run ti fẹ́ràn rẹ̀ ju mọ́mìnì tó lọ bó tilẹ̀ jẹ́ pé oore ń bẹ lára àwọn méjèèjì nítorí pé a mùsùlùmí a lè káfíwé káfíìrì káfíwé ọ̀sẹ̀ bọ̀ afanaj'alul muslimina kal mujrimin sẹ́rù kan lè dọ́gba ni mùsùlùmí àtàwọn ọ̀daràn wọn lè dọ́gba o ṣẹlẹ̀ ìjọba o torí ẹ̀ ọ̀ á lọ ìwọ obìnrin oníkan so àpò bí rẹ rọ ẹlòmíì tẹ lọ oníkan tàmínétì ẹ wọn ní láti yọ àpò bí nsọnù à ntọ́lọ̀ ń dá síyàn lára bóòlù ọ̀ àkù irú báwo ló ti ṣe jẹ́ ẹlòmí ẹ̀wẹ̀ wọn lóṣooṣù náà máa gba abẹ́rẹ́ o kò sí náà ni bí ìbálòpọ̀ ti ṣe lè ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọkọ kò ní doyún láéláé tí ó bá sá ti fẹ́ẹ̀lì láti máa gba abẹ́rẹ́ o ọkùnrin míì náà ni yóò ní tí máa dọ̀ ọmọ aláàrọ̀ nǹkan ọ̀bùn sọ̀rọ̀ wọn ò fẹ́ bí màmá ẹlòmíì lé ní kí wọ́n tẹ̀ ń lọ́dà láì ságbò nítorí pé wọ́n fẹ́ bí mama láyé tó a'udhu billah islam kò fara mọ́ ọ. lẹ́yìn náà ọlágbára méjì ọlọ́bógún ìsọkúsọ ni o ìsọkúsọ ni kí lẹ gbà lérò pẹ̀lú agbára lágbára àtitọ́ agbára àtitọ́jú ẹ̀. ọlọ́run ẹlẹ́dàá ló ń tọ́ wa ọlọ́run ló ń wò wá àwọn lágbára láti ẹ̀ títọ́ ewúrẹ́ àfi tọ́lọ́run bá fagbára wa ká ọ ọ̀lẹ́nìkan lágbára méjì ọlọ́bógún ọlágbára ogún náà ló fi gbé ogún torí tí ò bá lágbára ọmọ ogún ìbá jáde àti àtàrísìkì ìyá àtàrísìkì ọmọ ọ̀dọ̀ Allah ni gbogbo owó ti gbà àrísìkì ọmọ yín ò sí lọ́wọ́ yín tìyín náà ò sí lọ́wọ́ ọmọ yín ọlọ́run ẹlẹ́dàá wa ti kọ́ ti kálukú máa torí ẹ̀ á rí ti wa tó ń pàkíyèsí wa ká ṣọ́ ara wa níbi àwa máa ṣe púpọ̀ àwọn ọmọ wa ká sọ́ra wa níbi àpàwò bímá nítorí pà ń bẹ̀rù òṣì ọlọ́ni wala taqtulu awladakum min imlaq nahnu narzuqukum wa iyyahum ẹ má ṣe púpọ̀ àwọn ọmọ yín nítorí òṣì tẹ̀ ń bẹ́ẹ̀ nù ẹ̀ kó wá jẹ́ kó sì ti ń bá yín fara lẹ́tì torí rẹ̀ ṣe púpọ̀ àwọn ọmọ yín àwa láàrọ̀ ẹ̀yin òbí lọ́rọ̀ àwa láàrọ̀ àwọn ọmọ náà lọ́rọ̀ torí pé àti òbí àti ọmọ ẹrú ni gbogbo yín jẹ́ fún Allah ọlọ́run ọba ẹlẹ́dàá ẹnu tó sì là sí ẹrú kọ̀ọ̀kan lágbárí kò ní í sáláì pèsè ń tá àmà kìbọ́ ló ẹ má ṣe púpọ̀ àwọn ọmọ yín o nítorí pé ẹ bá àjà láìní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má ṣe pupa wọn o ẹni tí ò ní lónìí ló máa ní lọ́la bàbá màmá lè má nì kọ́lọ́n kádàrá níní mọ́ma torí ẹ̀ àṣẹ ọlọ́run ọba lélẹ́yìí pé ẹ ṣọ́ ara yín ẹ gbọ́dọ̀ ṣe kópa àwọn ọmọ yín torí ó ṣì tẹ̀ ń bẹ́nu ẹ̀ eléyìí wá nínú Suratul An'am àyà kọkànléní àádọ́jọ ọlọ́run ẹlẹ́dàá tún sọ nínú suratul Isra wọn ni wala taqtulu awladakum khashiyata imlaq nahnu narzuquhum wa iyyakum ọlọ́run ni ẹ má ṣe kú pa àwọn ọmọ yín o nítorí ìbẹ̀rù òṣì etí ò tí ayé alákọ̀ọ́kọ́ ń sọ nípa ẹni tó ti wà á nọ́ọ̀ṣì ayé ẹlẹ́kejì ní ìsìn ń sọ fún wa pé àní ò gbọ́dọ̀ ṣe púpọ̀ ọmọ rẹ nítorí ìbẹ̀rù òṣì tó ń rò kó lè dé torí pé àwa láàárọ̀ àwọn ọmọ yín ńlọ́rọ̀ àti ẹ̀yin náà eléyìí wà nínú Suratul Isra ayé kọkànlélọ́gbọ̀n tá bá wo ayé alákọ̀ọ́kọ́ gbàtí ọlọ́run ọba ń han wá létí tí ń kìlọ̀ fún wa tí ń kọ̀ fún wa láti ṣe kú pa àwọn ọmọ wa nítorí òṣì tá a wà nínú rẹ̀ ẹ̀rí pé ọlọ́run sọ pé nahnu narzuqukum ẹ̀yin tẹ́ ẹ jóbi hùn àwọn aláàrọ̀ ẹ̀yin lọ́rọ̀ òbí lọ́kọ́ tì síwájú ń ẹ̀yin tẹ́ ẹ wà ní òṣì lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ sì torí òṣì tí ń bá yín fara pa àwọn ọmọ yín àwọn aláàrọ̀ ẹ̀yin lọ́rọ̀ wọ iyahum àwa náà láti rọ àwọn ọmọ yín lọ́rọ̀ tòkí wọn lọ fẹ́ pọmọ sí. nínú àyà kejì tọ́lọ̀ ti ń sọ pé ẹ má pa wọn nítorí òṣì tí ò tí ì dé àmọ́ tẹ̀ ń bẹ̀rù rẹ̀ ó ní kí wọn lè fẹ́ pa wọn sí ẹ kúkú tí ì bọ́ sínú òṣì àwọn ọmọ tẹ̀ ń wò yí pé tí ẹ bá ṣe pa wọn òṣì lè ta yín àwa láàrọ àwọn lọrọ ẹ̀yin náà fúnra ara yín á sì tún rọ̀ yín lọ́rọ̀ èyí túmọ̀ sí pé ẹ má jẹ́ ká sì ṣe nítorí àwọn nǹkan tó jẹ́ ìrọ́kúrọ́ tí àwọn ọ̀tá ìsìn Islam tí wọ́n ń rọ sí wa lórí wọ́n ní ní òun náà ni pé láti ìgbà tó ti pẹ́ iná làwọn èèyàn ti máa ń dá ní ọgbọ́n pé bóyá àwọn fẹ́ àwọn fẹ́ dá ọmọ bíbí dúró àwọn fẹ́ fòpin sí i. kódà ó wà nínú civilization àwọn èèyàn ayé john báwọn náà ṣèwádìí àwọn ewé tó ṣe é pé tí wọn bá fi lè gbó wọn mu àbá bá kó wọn jẹ wọn á máa jẹ sábàbí kọjá pẹ̀yìn ò ní bímọ sọ̀rọ̀ tó bá fẹ́ fòpin sọ́mọ bíbí wọn á máa lò kí ẹ bó ṣe wà nínú ancient civilization àwọn Egypt, àwọn Egyptians nígbà tó di eighteenth century lọ́dọ̀ àwọn Europe ọ̀kan nínú àwọn aṣáájú àwọn churches ní Rome ọlọ́kọ́ pàkíyèsí wọn lọ sídìí pé kí wọ́n kọ́ àwọn èèyàn máa fòpin sọ́mọ bíbí kí wọ́n kọ́ àwọn èèyàn máa fòpin sọ́mọ bíbí torí kíni torí pé òṣì pọ̀ láyé òṣì ń bá àwọn èèyàn fara fínra tó bá fi lè fa àwọn èèyàn sílẹ̀ kí wọ́n máa bí ma báwọn èèyàn ti ṣe ń pọ̀ yìí ìtọ́dájú òun náà nípa ti sẹ̀mí òní rọrùn mọ́ láyé ọ̀rọ̀ rẹ̀ bí eré bí àwàdà lọ́ba bẹ̀rẹ̀ sí tàkà lọ́ba di kí wọ́n ń gbà bí à ń gbàgbà kùnú oníkálukú nínú wa wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fún méjì ti tó ọ̀kan ti tó èyí tá a ti bí ti tó wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lọ́lá ẹ̀rí pé táwọn Egyptian tá a sọ ẹ̀ náà ó sì ń bẹ láàrin wọn títí dòní pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Egypt yẹn ọmọ kan ọmọ méjì náà ni ọmọ kan ọmọ méjì nítorí ìbẹ̀rù òṣì náà ni. ó rí à pàtórọ ẹni tí ó bí kan lọ gbogbo ẹ̀kọ́ Islam ti kọ wa pé báyà èèyàn lè fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ sọ́ọ̀mà wò wọ́n àràn ni tó bá hàn ó bì mà ní à ó rí à àwọn eléyàn pé Egyptian kan ọmọ Misra kan fẹ́ àwọn méjì fẹ́ àwọn mẹ́ta kí ló fẹ́ jẹ́ kí wọn ti bí máa kan ọmọ méjì láì jẹ́ pé ìjọba ló ṣe lófin fún wọn tí wọ́n máa lé wọn ká ọmọ kan ọmọ méjì ọmọ kan ọmọ méjì. sọ eléyìí kò sínú ìlànà tó dáa eléyìí tó bẹ́ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa mu. à ń fòpin sí ọmọ bíbí takò ẹ̀sìn Islam wọ́n takò àwọn ẹ̀kọ́ ńláńlá eléyìí tẹ̀sìn wa ẹ̀sìn Islam tó fi kọ́ wa ẹbí ma orí ọlọ́run ọba ni. ẹlẹ́kejì ọ̀nà ní kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ fi ètò sọ́mọ bíbí. ìgbà míì sábàbí tí máa ń fà á ó máa ń ní ṣe pẹ̀lú àlàáfíà ìyá tí ń bímọ. kọ́yẹ́ pé kọ̀ rọrùn kọ̀ rọ́gbọ́ iná níyà yìí máa fi ru oyún kìí sì rọrùn kìí rọgbọ́ àti bímọ rẹ̀ àlàáfíà rẹ̀ a máa fẹ́ dà fíafíà nígbà tí ọba fi bímọ sọ wọn á kíyèsí pé àfi kí àlàfo eléyìí tí ó pẹ́ kọ́ máa wà láàrin ọmọ kan sọ́mọ kan ọmọ bàá jẹ́ pàǹbí máa lera wọn láì kò jẹ́ pé wọ́n pẹ́ síra wọn ni wọ́n fi wá han ìyá ọmọ ilé mà ìgbà míì ó lè jẹ́ sábàbí òun náà ni pé àwọn nígbàgbọ́ ikú ọmọ tá à ń bí kò pé kó ṣe ọ̀tá wa ṣùgbọ́n nǹkan pọ̀ lọ́wọ́ wa púpọ̀ torí pé àwọn ọmọ tá à ń bí náà àárí wọn tọ́ àti ẹ̀rí wọn tọ́jú bí ti wùlé òkèrè ma àtàwọn àtàwọn ntí òwú ajẹ là ń jẹ ntí òwú amú là ń mu ibi tí òwú agbé là ń gbé ọmọ bá sàárẹ̀ gbogbo ayé ni ọ̀dà wà mà rama tọrọ ni a tọrọ lọ́dọ̀ ẹni tó dúró àtúnṣàgbédọ́dọ̀ ẹni tó jókòó àmà dìde pariwo mọ́ṣáláṣí pé ẹ ràn wá lọ́wọ́ àwọn èèyàn tún máa bá wa lẹ́nu ọ̀nà lé wọn pé ẹ ràn wá lọ́wọ́ tó ń torí eléyìí àwa rò pé títí ó ti dáa jù nínú nípa àbímọ mọ́ká mọ́ra fi àlàfo sí i gbàmí ẹ lè jẹ́ sábàbí òun náà ni pé a ní olùrànlọ́wọ́ tó lè máa bá wa tọ́ àwọn ọmọ yìí ọmọ bá kéré tá a bí máa lé yàtọ̀ sọ̀rọ̀ àlàáfíà yà àbúkátà tó lè máa bá wa tọ́jú ẹ̀ nísìn ẹbí máa lé abẹ́ lóyún lé ọmọ oṣù méjì mẹ́ta ó dájú pé kò lè rọrùn fún ìyá yẹn láti jẹ́ pé ọmọ gbé yìí ká wọ́n máa fún lọ́yàn yóò sùn mójútó ìtọ́wò àánú rẹ̀ ọ̀kan pàkànlá sẹ́yìn òsì lágbára àti wá ẹni tí wọ́n máa bá yín tọ́jú àwọn ọmọ yìí wá kò sì lè rọrùn fún ìyá yìí láti máa ṣe gbogbo ẹ̀ papọ̀. torí sábàbí kan àbí sábàbí mi. wọ́n lè fẹ́ fi ètò sí ọmọ bíbí páwọn fẹ́ fi àlàfo sáàrin ọmọ kan àtọmọ kan tó bá ti jẹ́ pé nítorí mo yín fẹ́ ṣe bẹ́ẹ̀ ó bá jẹ́ nǹkan tí Islam gbà wọlé kò sí tó burú bẹ́ẹ̀ kẹ́ ẹ fi àlàfo sí àárín ọmọ kan àtọmọ kan láì jẹ́ pé àníyàn afẹ́fòpin sọ́mọ bíbí ni ó sùn yín lọ́bẹ̀. ẹ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ wá ọ̀nà téèyàn lè tọ̀ téèyàn lè gbà tí ò ní padà bí ìnira bí ká pé ìgbà tọkùnrin tó fẹ́ fi àlàfo sí àárín àwọn ọmọ rẹ̀ tó bá fẹ́ tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ tó bá kú dẹ̀dẹ̀ kọ́ dà òní dà sí ìyàwó rẹ̀ la òde ni ọ́ dà sí irú èyí táwọn sọ̀hábà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam takọ̀ ọ́ lẹ̀ fi sílẹ̀ pé wọ́n á máa ṣe anábì máa bẹ́ẹ̀ kò sì bá wọn wí eléyìí tó túmọ̀ sí pé ẹ̀yin náà fẹ́ fi àlàfo sáwọn ọmọ yín tẹ̀ ń bí ẹ lè ṣe bẹ́ẹ̀ gbarú ọ̀nà yẹn àmẹ́sì mà yìí pé tọ́lọ̀ ń bá lọ kádàrà kó doyún ẹ̀yin náà lẹ lóyún o àkọ́ máa jẹ pé òde lọ́dà sí ọmọ bá kínkínní a sì mà pé kínkínní náà tó láti dẹ́dà torí kínkínní tọ́lọ̀ ń bá fẹ́ dáyàn látara rẹ̀ ilé ọ̀nà tọ́wọ́ afa akékọ́rí tọ́ yarí fóbìnrin pé bolo ti lọ gbóyún wáyé tó bá lóyún lọ gbóyún fún ẹ gbọ́rọ̀ kó tó jáde ò yára tó ń jọ náà kínkínní kankan kan ní adúpẹ́ fọlọ́ fi ẹ bọ̀ nítorí sá fún ó ti dé báyìí so Islam fi eléyìí kọ́ wa nítorí kọ́ mọ́ bá jẹ́ pé yẹn dalẹ̀ ara rẹ̀ rú yọ sọ pé nǹkan ló ń lóyún wọ́n ló lóyún bákan náà tó bá pọ́n náà mi bá ń bẹ bí kọjá yìí pé ó fi nǹkan kan dí àtọ̀ rẹ̀ ńgbà tó bá fẹ́ jáde tí òfin ní ráyè dé ara obìnrin bíi rọ́bà tí wọ́n máa ń lò rọ́bà àbálòpọ̀ lópin ìgbà tá a bá ṣèwádìí tá a mọ̀ pé irú rọ́bà yẹn kò lè kó nira bóbìnrin tí wọ́n fi ń bá lò àmọ́ tó bá ti jẹ́ pé ó ní àwọn àkóbá tó lè ṣe fóbìnrin tẹ̀ ń fi ń bá lu àtiwọ́ náà tó wọ́ sára kò sí tàbí ṣùgbọ́n pé ìtọ́ dáa jù ó náà ní ká ẹ má lò ó. ó sì lè jẹ́ rọ́bà àbálòpọ̀ tó bin tí èsì pọ́kùnrin ni ó gbé wọ̀. òun náà ẹ ṣèwádìí ẹ bá ti mọ̀ pé kò ní àwọn aburú eléyìí tó lè fi ṣèyàn kò burúkẹ́ lò lójú àná pé fẹ́ fi àlàfo sí àwọn ọmọ yín torí àwọn sábàbí eléyìí tí islam gbà wọlé. akramakumullah tí ẹ̀yin bá wá jẹ́ pé ìfètòsọ́mọ bíbí irú tàwọn olóyìnbó ńlẹ́fẹ́ tẹ̀lé ẹ ara yín gidigidi o òyìnbó ìpolówó nǹkan kan àfi tó bá mọ̀ yìí pé yóò fẹ́fọ̀ òun nínú bóun ti ṣe fẹ́ sọ ayé dà àti nínú tó ń kà kẹ́sìn tòun kò wo òyìnbó pé ká pọ̀ pàápàá jùlọ àwa mùsùlùmí torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí i pé gbogbo kìnnìkan family planning àwọn African countries àti àwọn third world countries ibẹ̀ ni àwọn nǹkan yìí pọ̀ sí jù kò sí láwọn Europe àti America because àwọn wà eager pípa àwọn níìdì àwọn èèyàn iná nìtúmọ̀ green card blue card táwọn gbogbo àwọn òyìnbó yẹn ń ṣe gbogbo rédíò àwọn ti lù pa nísìn pé tó bá fẹ́ dọ́mọ Canada tó bá fẹ́ lọ sí Canada àwọn chances wà ń bẹ kọ́dọ̀ ó tún lè dọ́mọ onílẹ̀ ní Canada lọ ẹ rò pé fíṣẹ̀bìlì láì àwọn òyìnbó ìsìn kankan fíṣẹ̀bìlì láì tẹ́lẹ̀ náà wọ́n ọmọ Allah dípò pé wọ́n sìn kankan fíṣẹ̀bìlì láì òyìnbó sísítẹ́ẹ̀mù gbèsè ayé tiẹ̀ give and take ni so àwọn ọ̀pọ̀ wọn àbí mama láì jẹ́ pé ìjọba kan sọ pé ẹ má bímọ ọwọ́ awo àwọn ìjọba wọn pé káwọn pọ̀ léèyàn kò wú ọmọ ìlú láti pọ̀ pé wọ́n ti ṣe fẹ́ pọ̀ ó sọ̀rọ̀ mọ̀fàkàkà àwọn fámìlì tó ti fọ́ dànù òyìnbó wọn ní mẹ́ǹtẹ́ ìyàwó pé ni ìjọba pé ọ̀tọ̀ lẹni tí ó gbé wá bíi pátí ọ̀tọ̀ làwọn tí ó tún bá lọ lé òyìnbó wo kí ló ń fẹ́ fi ṣe commitment torí ẹ̀ àwọn ọ̀fẹ́ bí mama wọ́n ti tẹ́lẹ̀ bí ma ìlú tí a ti legalize kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin ẹni kóbìnrin ọmọ fẹ́ obìnrin bó lọ́mọ ti ṣe fẹ́ wá torí ẹ̀ àdéhùn wa ń bá wọn fara fínra ní ìsìn pé sábà fi rí iye ọdún báyìí àwọn orílẹ̀-èdè àwọn yìí yóò jẹ́ pé kò séèyàn bẹ́ẹ̀ mà tọ́jú òríjìnà ọmọ àlù. wọ́n wá ń kọ́rẹ́jì àwọn ọmọ wọn lójú méjèèjì láti bímọ wọ́n ń discourage àwa láti bímọ. láwọn orílẹ̀-èdè tiwa wọ̀nyí wọ́n fẹ́ lè fún obìnrin lẹ́bùn nítorí pọ́sọ́pọ̀ òun ní bí mama ó lè gbẹ̀bùn nígbà tó ẹ pé lu òyìnbó ẹ̀bùn ni wọ́n máa gbà tó ọba bímọ tó bá pọ̀ tó ọba àmọ̀kọ wádìí gbogbo àwọn European countries yẹn wọ́n máa fún yẹn lẹ́bùn tó ọba bímọ tó pọ̀ obìnrin kan wọ́n ló ti bímọ mẹ́tàlá ní England ìjọba sì ń fún lẹ́bùn wọ́n á bi léèrè pé só ti tó gbàtẹ́ ti bí ta ti mà ó ní kò tí tó à ń sì ń kọ̀ntínú ìwọ wá bí méjì láwọn hospital tiwa ó rí i pé níjọ́ tó bí màkejì làwọn nọ́ọ̀sìsì ó ti máa kọrin sí ọ létí ike ẹjọ́ tó gbogbo ẹ̀ pẹ̀lú bàbá pẹ̀lú dádì kó lè bá a tò kí lẹ̀ ń tò pépà ò lọ́ dànù nítorí pé àwọn ọ̀fẹ́ kò tún bí màmá torí fèrè àwọn òyìnbó làwọn tóyìnbó bá fan fèrè lọ́hùn ẹnu tiwọn ní gbàdùn ọba ni lọ́kàn jẹ́ ìyá nọ́ọ̀sì kan wọ́n ní lọ́sítítù kan ó máa ń pariwo bẹ́ẹ̀ sáwọn èèyàn létí ká ẹ bá ti bí méjì ó ti tó ẹ bá ti bẹ́ẹ̀ sí wọn ọlọ́run ti ṣe ẹ ti bí ọkùnrin ẹ ti bí obìnrin kò sí kẹtọ́ ọmọ ọlọ́run wá sí ẹni tó dá kan wá wà ń bẹ̀ ń jọ kan tá a bá ti bí méjì ó ti tó níbẹ̀ ni ṣebí ọmọ kẹjọ ni wọn lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ọba bí ọ ṣé wọn lẹ́nu tó fi máa ṣẹnu pàyàpàyà bó ń ṣe ń ṣe tó ní nì ní nọ́mbà eight wọn sì fẹ́ ká òdu olórí nọ́mbà two ẹ̀rí yọnu rí tọ́wá tó bàbá tiẹ̀ náà gbọ́rú kútùbà àti ìyá rẹ̀ tí wọ́n bá ti bí ọ tẹ́lẹ̀ wọ́n lù ọ́ ń kú dànù torí wọ́n ti ní tọ́mọ bá ti pọ̀ wàhálà ni yorùbá máa dá sàbúkú wọ́n lọ́ máa bẹ̀rẹ̀ tó ẹ̀yin lẹ́yìn mọ́ subhanallah kò túmọ̀ sí pé tọ́mọ rẹ bá ti pọ̀ òṣèré ọ̀pọ̀ à ẹlòmíì ọmọ rẹ̀ kẹ́ẹ̀ẹ́dógún lọ́lọ́run fi ṣàánú gbogbo fámìlì tí wọ́n bá bí ńkọ́ àánú tó kọjá gbogbo ń tẹ̀ ń lérò ni o gbogbo ń táwọn èèyàn máa fẹ́ ní láyé kò sẹ́ni tó máa yàn ò ṣe fún ọkọlé fún kálukú ọrọ̀ amọ́tò fún kálukú ó tún fún kálukú níṣẹ́ tó lóko tó lóòrìn tó ń gbowó tabua ó tún rán kálukú lọ Mẹ́kà ọtún àbí ọtún so sẹ́yìn bá a sọ pé ẹ̀ ní bí ńkọ́ tẹ̀lé ìtumọ̀ sí pé tó bá yẹ pé ọkàn sọ pé o fẹ́ fi àlàfo sáàrin ọmọ sọ́ma torí káwọn ọmọ náà lè bàjẹ́ pé wọ́n gbádùn wọn lálàáfíà kó burú àbẹ̀wò ni agbé kan lọ apọ̀n kan láì ṣèbejì bẹ́ẹ̀ mọ̀ pé wàhálà náà lélẹ́yìn náà so láti ìgbà táwọn èèyàn ti fẹ́ sọ̀rọ̀ wọ́n ti kọ́ sọ̀rọ̀ pé ah, ah ìyá alágbájá bó ló ti jẹ́ báyẹn tẹ̀sí mọ̀ pé yorùbá ah ìsọnù pọ̀ àwọn wa bá kó màkà kò tún ju bíi oṣù mẹ́jọ lọ wọ́n tún ní lágbájá bíi ma ah, ah. wọ́n ní oyún ọ̀kan dúró de kan ni àbí ẹ̀yìn ọ̀rẹ́ ilẹ̀ tún lò náà wọ́n lè máa pé ah, ìyá bí ti ń sìn bí ti ń sìn ní ń bọ́ ọkọ yín òfin lójú balẹ̀ tó sì dá a báwọn àwọn kan sì ti rọra dá tọrọ sísì èpin ni wọ́n ti dájọ́ fún ọ bẹ́ẹ̀ ti ṣe ń bímọ wọn làwọn ń bọ̀ ọ lẹ́bùn wọ́n ń pa kọ́lẹ̀ rẹ sórí ọpọlọ yorùbá máa ṣáàpù fẹlẹ yẹn ẹni tó fún ọkọ ìwọ tó gbà náà má gbàgbé máa kọ sínú rẹkọọdù tó o ti wá bímọ kan àwọn ò tí ì bí kankan dépò pọ̀ san àjọ tó ti kó tòótọ́ wọn lọ tún ti bí kejì wọn ni àá ọfẹ dá wa ń gbèsè <laughs> so èyí tá a fún tẹ́lẹ̀ kò tí ì san ó tó ń bí mi <laughs> ọ̀gọ̀rọ̀ ni ọgbọ kó o bímọ tí ò ní wá kí ọ nítorí kí wọn má bàa tún jẹ gbèsè mi wọn á máa retí ijọ tó bá pàdé rẹ lọ́nà tó pamọ́ pé a ah, ah, ẹyin bọdá wa jọsí kọ yìí ni pé a ah, ní o ti gbàbúrò a aláwa yóò bá ní tí wọn mọ wọn sì ti pa wọn mọ eléyìí túmọ̀ sí pé tó bá pẹ́ kàn fẹ́ fi àlàfo sí kò sí tó burú láàkín ìtafẹ́fẹ́ ayọ̀ ní pípẹ́ rí nǹkan tí àwọn oògùn táwọn òyìnbó kó wà wọn àkọ́kọ́ ó wà useless lọ́dọ̀ tiwọn torí pé pósìtì lọ́dọ̀ tiwọn àwọn fẹ́ lọ́mọ ni àwọn fẹ́ pọ̀ léèyàn wọ́n fẹ́ kí àwọn èèyàn tàwọn pọ̀ gbogbo àwọn tí ń lọ ọ̀hún tí ń dọmọ ọ̀hún ó dùn mọ́ wọn kò dùn mọ́ wọn dénú pípẹ́ àwọn eléyìí náà wọ́n máa bí a citizenship àwọn àwọn náà sì máa dá sí lọ́síwájú ìlú àwọn ṣùgbọ́n ẹ mọ̀ yín pé tóun bá lọ dàrú ẹni tó yẹ pé origin rẹ̀ nàìjíríà ni ẹni tó yẹ pé origin tiẹ̀ Congo. ni ẹni tó yẹ pé origin tiẹ̀ liberia ni kálukọ́ padà lé àbí òní padà lé à ẹ̀bí ẹ̀yin lẹ sọ pé tíwájú ọba ṣe lọ ẹ̀yin ó ṣe padà sí i so àmọ́ tó bá yẹ pé àwọn ọmọ tiwọn làwọn bá bí wọn bá pọ̀ wọn ò níbòmí tí wọ́n sá lọ wọ́n ń kọ́rẹ́jì àwọn òbí wọn gidigidi táwọn bá ti bí ma opposite ti ń ṣẹlẹ̀ ń bì làwọn máa ń sọ fáwọn obìnrin tiwọn ikú ẹ tún múra ẹ tún bí mi o ẹ tún múra ẹ tún bí mi o àwọn wa ń kó àwọn oògùn kan wá fún wa wọ́n máa ní family planning program àwọn oògùn tó ń kó wá yẹn èyí tó dùn jù nínú wọn ó korò bàjẹ́ nítorí side effects tó wà fáwọn oògùn yẹn pọ̀ ẹlòmíì tó máa sọ pé family planning làwọn fi ń ṣe result rẹ̀ máa ń padà já sí ìfòpin sọ́mọ bíbí fọ́pọ̀lọpọ̀ obìnrin ó wà nínú àwọn obìnrin tó ṣe pé oògùn tó lò náà nù sẹ́pẹ̀ ńlọ́ba lọ sálùkìyàmà nítorí ẹ mọ̀ yín pé ọlọ́run bó ṣe dá wa tá a bá fira wa lẹ̀ bó ti ṣe dá wa akọ lẹ́tà sí wàhálà ni. bí àpèjúwe ọlọ́run kọ pé ká máa tọ̀ ọkọ pé ká máa ṣègbọ̀nsẹ̀ láyé ń bí. ẹni bá sọ pé mi ìfẹ́ wàhálà à ń súré lọ tọ̀ ní gbogbo gbà à ń súré lọ gbọ̀nsẹ̀ ní gbogbo gbà mo fẹ́ kẹ́ bá mi dá ìtọ̀ jíjáde yẹn dúró tó ṣeé ṣe bóyá abẹ́rẹ́ kan wà ẹgbẹ́ tí wọ́n bá gún yàn ìtàn ní jáde má ókè títọ̀ bá wá jáde ẹ̀ sì ń jẹun tó lè dìtọ̀ ẹ̀ ń mu tí apá kan nù rè ó dìtọ̀ ṣebí tọ́ ọmọ kójọ sínú ni yọ ọmọ kójọ sínú yọ ọmọ kójọ sínú ńgbọ́ bá di pé inú ọ̀gbà má à ìtọ̀ fọ́ sí ara rẹ̀ o tó tí ọba lè jáde bí ṣe máa jáde tààràtà tẹ́lẹ̀ yóò di pé ìdí tiẹ̀ ìtọ̀ òní wọ́n ń bẹ̀ ń gbà kan yóò máa kan tó tó tó tó torí pé kí ni wọ́n fẹ́ kó ní release ọlọ́run ọ̀kadàra pé kí wọ́n dè mí mọ́lẹ̀ kí n má ra àyè jáde òwe títọ̀ ń pa fún ọ̀nà tọ bẹ́ẹ̀ náà lè jẹ nǹkan oṣù tàwọn obìnrin tẹ́ rí yẹn ọlọ́run ẹlẹ́dàá wa ó ní ọgbọ́n tó dópin nípa mi máa mú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù yẹn jáde lára àwọn obìnrin ọlọ́run fi ń fọ àpò bí wọn má àlàáfíà ní fóbìn àmì kóbìnrin yìí dáa púpọ̀ ni nítorí tó máa sọ pé à ah, obìnrin yìí masha Allah la quwwata illa billah olówù wá fún ọ pé kò fẹ́ torí à ah, ìwà ni a fẹ́ sọ ni àbẹ́ wà. So ilé ńlá la fẹ́ sọ ní àbẹ́sìn ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé látijọ́ tọ́lọ̀ ti bí wọn yẹn sì fi lọ thirty years ní ìsìn wọn ò ṣe nǹkan oṣù rí ṣé ẹni tí wọ́n fẹ́ ni ọ̀dájú pọ̀ rọra yẹra ni o ẹ má kó mi bá o ẹ wá ń sọ pé ní rí ẹni tí wà la fẹ́ wò ni àbẹ́ wà ẹni lé ńlá ló ti jáde ẹni tí à ń ròyìn bẹ́ẹ̀ Ah kò pé obìnrin tó lè máa sọ pé mo pé lọ́la ló lẹni tí ń ṣe nǹkan oṣù nítorí pé ah, ìyàwó yìí láti dọ́ta ti fẹ́ ọlọ́run bò tí kádàrà ike kó lóyún kó bímọ sẹ́mọ̀ pé tó ń sọ bẹ́ẹ̀ ni pé orí pé ìyàwó rẹ̀ gbádùn lè má dá nítorí pé ń ṣe nǹkan oṣù tó bá yẹ kéèké ṣe nǹkan oṣù káfí láti dọ́ tó ti fẹ́ ìyàwó nìsí ìwọ tiẹ̀ lẹ́sìrẹ́ǹsì kankan ẹ̀fí wọn aṣọ oṣù méje ìyàwó wa sọ pé èmi ò ṣe nǹkan oṣù kankan o ọwọ́ àǹdùn náà yọ ọwọ́ àrò pé ìyàwó ti lóyún oṣù méje ọ̀ọ́lọ́ antinata níjọ́ kan rí já lọ síbítù ká lọ kílíníìkì ká wo ní ti ń ṣẹlẹ̀ wọ́n ní òsì nǹkan kan mọ́ à kí ló á mú ẹ tó ṣe nǹkan oṣù kò yé mi náà pàtó tẹnu tọ tẹnu lọ́wọ́ níyà láti jọ wọn bí mi ò ṣe nǹkan oṣù rí o a sì yàn fẹ́ so ó rí i pé gbogbo owó rẹ tó fi fẹ́yàwó ń bẹ̀ ọ́ ṣé kìí ṣe pọ̀ ọ̀dàwó sígbó àtù nítorí pé náà mi kóbìnrin pé oníkọ́ máa ṣe nǹkan sùn ìdùnnú ńlá ni fóbìnrin kọjá pé ń ṣe nǹkan oṣù ń ti ń ṣe nǹkan oṣù ó ti wá dàgbà ó ti dàgbà dépò pé kò lè rí nǹkan oṣù mọ́ ìbànújẹ́ ńlá ni fóbìnrin o tonti pé àmì pé ó ti dàgbà díẹ̀ ni ṣùgbọ́n bànújẹ́ ńlá ni fóbìnrin nítorí pé àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́yìn kò rí nǹkan oṣù mọ́ ẹni tó bá ti ṣẹlẹ̀ sí ni wọ́n mọ̀ pé ìgbà ìrìn nǹkan oṣù mọ́ kò dàbí ìgbà tí mò ń ṣe nǹkan oṣù torí ẹ̀ ìwọ́n wá lọ lóògùn kan oògùn tí ò ní mú kí nǹkan oṣù ọ wá mọ́ tẹ wá rò pé nǹkan oṣù tí ọ wá mọ́ látàrí oògùn tó ń lò tó pé oògùn yẹn ó mú kí nǹkan oṣù kọ́ má kọ́ má sì má rárá ni àbí ọkàn lọ fọ́ọ̀mù nǹkan kan tó dínà kọ́ máa jáde ó dínà kọ́ máa jáde ni kìí ṣe pé má wà má rárá nǹkan sì ń wá nínú so ó dàbí kí ìgbẹ́ ọmọ ṣèyàn wọ́n yẹ kí nǹkan ń lọ sí tọ́lẹ́tì lẹ́ẹ̀mẹ́wàá ń lọ tọ́lẹ́tì lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ó ti wá sùn ẹ rí i pé wọ́n prescribe oògùn tí wọ́n fi ń dàgbẹ̀ fún tó bá fi lo tábìlẹ́tì méjì lẹ́ẹ̀mejì àfa ọgbàgbé kọ yàgbẹ́ rí lẹ́yìn bíi ijọ́ mẹ́ta kan lọ́ba tún rí i pé iṣó rẹ̀ ìfẹ́ máa pọ̀ torí pé ìgbẹ́ ó tún fọ́ọ̀sì ara ẹ̀ pé a ò tó bẹ́ẹ̀ because by the time tí mo ń yọ ọ lẹ́nu yẹn so àlàáfíà náà ni but ní ìsìnwọ́ wá dínà ṣègbẹ́ yẹn yóò kàkà kọjá pé gbẹ́pòra èyí títí ń wá ní wíwá omi yẹn yóò wá lọ wá yóò máa kóra jọ pọ̀ yóò máa wá dì pọ̀ yóò máa di block ẹ fẹ́ rí mi lómi ni i will still remain gẹ́gẹ́ bí block àfáà lẹ́yìn oògùn dágbẹ́ tó lò bí ẹ̀ẹ̀mejì yẹn wàá rí i pé ńjọ́ tó bá yí àgbẹ̀ tí gbẹ́ bá fọ́ọ̀sì ara ẹ̀ pé wọ́n jáde ọ̀rọ̀ rí ọ̀kọ̀já tẹ̀ńtọ́ fẹ́ bímọ. tó ọ̀ràn ju kabẹ́ lọ́mọ gbìn táwọn ọmọ kẹta ló fẹ́ bímọ ayùn àkó bímọ àkàràmọ̀kọ́mọ́wá ìgbẹ́ni nítorí kò sí oògùn tá a lè lò sígbà pé má wàá má àfi tí wọn náà bá fẹ́ kú tó bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin ti ń lo àwọn oògùn kìnnì kan family planning tantanra wọn dànù yẹn ẹ rí i pé òun ọ̀lọ́ di ọ̀nà tẹ́jẹ̀ ń gbà jáde wá síta ni tọ́ba wa di kò lè di kó di láti pin àlàfo kan tún ṣẹ́kù ẹ̀jẹ̀ ọmọ kan ẹ̀jẹ̀ ọmọ kan ẹ̀rí tí wọ́n máa béèrè pé ẹ̀jọ̀ sá àmọ́ bá a ṣe lè ṣe ẹ̀jẹ̀ kan wá gbogbo gbà ní kí ló sẹ̀yìn kí lẹ jẹ kí lẹ mu ṣé èsì pẹ́yìn náà ń ṣàfọ́fà àwọn ọmọ torí ẹ mọ̀ pé oríṣiríṣi ní báyìí wọn máa ń béèrè so àwọn ọmọ àwọn wà very smart ìwọ náà wà gbọdọ̀ wà very dull torí ìwọ tán fẹ́ bi léèrè ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó bá dull ó ti ṣe àwọn èèyàn lọ́nà bàjẹ́ jù òun ò ní fẹ́ sọ fún ọ pé òun lo àwọn oògùn kan tóun fi ń fi àlàfo sọ́mọ bíbí so ń ló fà á ní nǹkan yìí fi ń ṣẹlẹ̀ oògùn yẹn nu ti máa ń dá lẹ́nu ẹ̀jọ́ kan máa wá ni yàtọ̀ sásìkò tí wọ́n mọ̀ pẹ́jẹ́ máa wá yọ wà torí pé àpò òbí rẹ̀ yẹn ó ti kún fẹ́jẹ̀ wọ́n wá ń gbẹ́jẹ̀ ká ẹ̀jẹ̀ tó ẹ pé ọ̀jáde ọgbàdùn ọ̀jáde ọgbàdùn ẹ̀rí gbà tí ń jáde tí ń gbádùn obìnrin àwọn kankan tó máa ṣẹlẹ̀ sí nínú ara nínú ọpọlọ eléyìí tó ṣe pọ́ yàtọ̀ sí bí tí ṣe máa fìlì tẹ́lẹ̀ kó tó di pé ń ṣe nǹkan oṣù lásìkò tó fi nǹkan oṣù lẹ̀ tí ń wá bó ṣe tọ́ àti bó ti ṣe yẹ báwo wá lẹni tó pamánú ẹ pé àwọn àṣìṣe lè pọ̀ nù ṣe sí rẹ̀ ẹ̀rí ń gbà tó sọ yìí pé fa illam yakuna rajulani. فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تظل إحداهما فتذكر إحداهما الأخرى الله ni àwọn ẹlẹ́rìí tẹ́ لو فاستشهدوا شهيدين من رجالكم àwọn مجني كالو ní فإن لم يكونا رجلين tẹ́ ẹ̀ bá wá rí ẹlẹ́rìí méjì tọ́jọ́ kùn farajulun wa imra'atani mimman tardawna mina shuhada ajẹ́ pé ẹ lu ọkùnrin kan àti obìnrin méjì nínú àwọn tẹ́ ẹ bá yọ́nú sí nínú àwọn tẹ́ ẹ lè fi ṣẹlẹ́rìí ọkùnrin kan obìnrin méjì ẹ rí i pé táwọn obìnrin bá ti gbọ́rù rẹ̀ wọ́n ti bínú ẹlòmíì lè sọ pé ọlọ́run discriminate ọlọ́run fúnra ara rẹ̀ ẹ mọ̀ pé ẹlòmíì kò kúkú gbọ́n ọ̀rọ̀ sọ. So ẹlòmíì ò ní ronú pé hmm, àwọn ọ̀rọ̀ wà tó yẹ pé ibi tó ti wá ọ̀panilẹ́nu máa fẹ́ no comment ọlọ́run sòfin ọ̀ fẹ́ comment bí kọ́lọ́ dá yẹn lẹ́jọ́ ni kọ́lọ́ fẹ́ àpíìlì ìyà tí ó jẹ́ òkú kan àkàràmọ̀kọ́mọ́lá kí ló dé tóbìnrin méjì fi ń dípò ọkùnrin kan níbi ẹ̀rí ọlọ́run tó ṣàlàyé káì ọlọ́run bá wa dáa púpọ̀ ọlọ́ni tó fà á ní pé antadilla ihdahuma fatudhakkiru ihdahuma al-ukhra torí pọ̀ kan nínú àwọn méjèèjì lè gbàgbé ẹ̀rí ọkùnrin kan obìnrin méjì la sì nídìí obìnrin kan náà àwọn méjèèjì rántí èkejì ti gbàgbé ẹni tó rántí ọ̀ràn ẹni tó gbàgbé létí àwọn olùmọ́ni kí ló dé tó fi jẹ́ pé wọ́n ní ọkùnrin méjì wọ́n á ní ọkùnrin kan obìnrin méjì ìgbàgbé náà máa sọkùnrin wọn á ní irú ìgbàgbé tí máa ń sobìnrin ó léke nkàdé tí máa ń sọkùnrin lọ torí kíni wọn ní nítorí pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ sóbìnrin tí kìí ṣẹlẹ̀ sọkùnrin òun náà ní nǹkan oṣù nǹkan oṣù tí máa ń ṣẹlẹ̀ sóbìnrin yẹn ì máa mú kí ìṣesí ìhùwàsí obìnrin mi ò yí padà tótàlì nígbà tí máa ń ṣe nǹkan oṣù obìnrin mi, wàláhì tọkùnrin ọba ní sọ́ọ̀dì gidigidi ó sì ìyàwó rẹ̀ kọ́lẹ̀ lásìkò tí ń sin nǹkan oṣù torí pé àwọn ìṣesí rẹ̀ ò ní jọ ẹni tó màmá tẹ́lẹ̀ ọwọ́ tí ó fi máa dán lóun ní dáhùn tẹni tí ọ̀pọ̀ tí ó ṣẹlẹ̀ ó lè yí padà sí bó ti ṣe má tẹ́lẹ̀ tí wọ́n bá wá jó ní fùfù ó ní bínú burúkú ah o lè sọ pé um, ntọ́ wa ń bẹ ní sinmi pé bẹ̀rẹ̀ sí ni kàrídà rẹ ẹ òun ti kọ́ lẹ̀ kí ló dé wáì wáì tó ń wú àbí ẹranko ah késo náà n ti ṣẹlẹ̀ sí lásìkò yẹn so ó lè mú kí gbogbo sísítẹ́ẹ̀mù rẹ ó ti dàrú so nítorí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wá ní níbi ẹlẹ́rìí yẹn a jẹ́ pé ọkùnrin kan obìnrin méjì tó bá ní í ṣe pẹ̀lú owó obìnrin tí ń lo oògùn pé àwọn ní kinní kan family plan yẹn tẹ́jẹ̀ bá wa di pé ń wá ń wá ń wá ń wá yàtọ̀ sásìkò rẹ̀ òun náà sọ pé wíwá tí ń wá kìí ṣe bíi ti tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni yọ́ọ̀ máa kàn ni yọ́ọ̀ máa kàn bàbá òun ni ó sì wá sí àwọn sọ pé kìí ṣe nǹkan oṣù ìdájọ́ istihada ńlá fún torí pé ọlọ́run ọba ọ̀dá obìnrin kan tí ọmọ wa fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ láyé yìí ṣe nǹkan oṣù màtóbìnrin kan wá bá nàbì sallallahu alayhi wa sallam bẹ Fátímà ó ní èmi jẹ́ obìnrin tí ẹ̀jẹ̀ àárẹ̀ máa dà láàmú ìyẹn fìgbà kan wà láì jẹ́ pẹ́jẹ̀ ń jáde lára mi anabi sallallahu alayhi wa sallam sọ pé tó bá rí bẹ́ẹ̀ ọ máa fi jọ́ mẹ́fà tàbí jọ́ méje ṣe nǹkan oṣù nínú mọ Ọlọ́run ìyẹn ni pé oṣù kan minus ìjọ mẹ́fà àbíjọ méje ìjọ mẹ́fà àbíjọ méje ń láàfin sọ ipò ńsẹ̀ nǹkan sùn gbogbo ọjọ́ yòókù á sọ pé o ti wà nínú kíni o ti wà nù mara gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n ọ́n máa ṣe ni ó sì máa ṣàlùwàlá fún gbogbo sọ láti kọ̀ọ̀kan ọ́n máa lọ irú rẹ̀ ni ti ẹni tó lọ́ọ́ lóògùn àdánwò àwa fẹ́ fi àlàfo sọ́mọ bíbí tolóyìnbó dé tẹ́jẹ̀ ọ̀dá lára rẹ̀ irú ìdájọ́ tá a máa náà nù. irú obìnrin tí wọ́n lọ lo irú oògùn yẹn nínú àwọn side effects tó máa ń ṣẹlẹ̀ náà ni pé ńgbà tẹ́jẹ̀ yẹn bá pọ̀ irú àwọn ẹni tí wọ́n de ilé ìbímọ wọn ọ̀kan tún nù de àpò ìbímọ yẹn de pin nígbà tó bá kúnnú rẹ̀ ẹ̀jẹ̀ ó tún máa wọ́nà irú àwọn obìnrin yẹn àwọn náà èyí tí ọba kú látàrí pé wọ́n di àpò òbí rẹ̀ hàn yìí máa ṣẹlẹ̀ sẹ́lómi pé yóò rà burúkú obìnrin kan ti pè bẹ́ẹ̀ rí ó ní kí n dákun ká máa fi sínú ìdánilẹ́kọ̀ọ́ wa pé káwọn obìnrin ọ sọ́ra fún o mo níta ni ó ní à ń fètò sọ́mọ bíbí wọ́n bá ní de àpò òbí nìí ẹ̀yin sẹ́rí ọwọ́ lòun sẹ́rí kọ́dà ọlọ́ọ̀ni ọ̀pá kí ló sún yín débẹ̀ ọlọ́kọ̀ náà ni ọkọ sọ pé òun ọ̀fẹ́ bí màmá àwọn ọ̀fẹ́ bí màmá ló sun wa débẹ̀ ọkọ dá márùn pé kí yọ àpò bí òun pátápátá láì sọ ọmọ rẹ̀ ìyàwó tó fẹ́ àwọn láwọn àṣẹ tó lè pa náà èyí kàn sí kọ́kàn máa lo àṣẹ ńlòkulò ìkà nígbà tó bá ti wá ba tiẹ̀ jẹ́ tán tí nǹkan kan bá sa àwọn ọmọ táwọn ọmọ kú àpò bíi tiẹ̀ ti sọnù wọ́n lọ fẹ́ lomi abó ni fẹ́ lomi ọ fẹ́ lomi ọmọ asọ pé má bínú àjọkẹ́ ọlọ́run ti kọ́ tiẹ̀ ni ẹ́ i'm also so sorry abẹ́rẹ́ rí nǹkan mẹ́ ìkà mọ́tò torí ẹ̀ ọ yẹ kóbìnrin náà gbọ́n kọ́lọ́ mọ́jẹ káwọn ọmọ ọwọ́ ya dundun torí ẹ̀ ńgbà tí ẹnìkan sọ fún ọ pé lọ yàpò bíbáwo lẹ́yìn náà tá a bá gbóyìnbó tá a bá lọ spétù torí òyìnbó agbọ́jura wa lọ a gbọ́ tí wọ́n ń sọ fún wa a gbọ́ dípò pa dáhùn a gbọ́ dáadáa má kọ́ bọ̀ wé o ẹ wàláhì torí ẹnìkan bó ti ṣera rẹ ni àti gbogbo òyìnbó tá ń sọ kọ̀ gbọ́ fẹ́sì mọ̀ pé àdánwò náà lè di elédè àdánwò ni torí pé ohun tó ń bá sọ pé wọ́n gbọ́ wọ́n lè má pa ah ni so you are so local àbí òye ìrọ́lás ìrọ́lás. àti gbogbo ọ̀rọ̀ tó ń sọ ni pé ipò tí ìyàwó rẹ̀ wà yìí á gbé ọmọ jáde kó nu rẹ̀ á sì terminate àkòbí rẹ̀ nítorí pé àkòbí yẹn ó ti wà damaged lọ́nà tó ṣe pé tá a bá filẹ̀ tó bá tún lóyún á tún máa fèsì irú pírọ́blẹ́mù yìí náà ni àsìkò gbọ́ gbogbo tí wọ́n ń sọ wọ́n tún fi lọ gbéwèé wa ó tún kọ́ bọ̀wé ibo ni màá sáyẹ̀nsì ọlọ́mọṣẹ́ aláró oko dípò kó ní kó sọ fún ọ lédè yorùbá rẹ̀ haúsá lè mi gbọ́ ẹ̀sọ́ la haúsá èdè ibo ni mo gbọ́ ẹ̀sọ́ fún mi lédè ibo gbégbéra náà lọ gbọ́ ìgbéra lèmi ìmọ̀ sọ́lọ̀ ó mú ọ ni bí èsì pàṣẹ sọ́láàtì tó gbọ́dọ̀ sí léde lárúbáwá ọwọ́ aṣọ òyìnbó di lókàtún mọ̀kàdẹ́sà ọ̀sọ́dẹ̀dẹ̀ mímọ́ tá a gbọ́dọ̀ sọ nínú mọ́sálásì tá a gbọ́dọ̀ sọ lórí sọ́láàtì òfin lọ kó bára rẹ irọ́ rẹ láì wọ́n ti yọ àpò bí ìyàwó so ìyàwó òun wà unconscious ọmọ tí ń ṣe máa ó ṣe bí ijọ́ mẹ́ta lọ́sítù wọ́n á gbé ìyàwó wálé lẹ́yìn rẹ̀ so ọkọ wa ń kí ìyàwó tọrọ ọmọ náà ó ṣàláìsí ọkọ wa ń sọ pé adúpẹ́ fọlọ́ because omi lọ dànù àgbè ọ̀fọ́ ó ní kí la mean mi ń gbọ́ òwe ó ní omi lọ dànù àgbè ọ̀fọ́ ó ní but kí n tó jáde lọ hospital ọ̀kan náà àwọn nọ́ọ̀sì sọ fún mi pé àwọn yọ àpò bíi mi sọnù wọ́n sì lẹ́yìn lẹ sáyẹ̀nsì wẹ̀ what ó ní agbẹ́tifọ́ kìí sọ omi lọ́dà sẹ́yìn mọ́ tó ti mọ omi lọ́dà nù agbẹ̀ ọ̀fọ́ òun náà ní pé possibility pé ó sì tún lóyún mi ó bí máa ń bẹ ṣé kọ̀ lápò òbí máa yóò lóyún sẹ́nu wọn máa ní sí ni àbápá ibi tó lè lóyún sínú àwọn ti yọ dànù tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé wọ́n sì tún gbowó lọ́wọ́ rẹ fá owó gegege lẹ́yìn tí wọ́n bá pàyàwó sáyé gbogbo ẹ̀ sórí karamba ní òyìnbó yìí náà ni tí ọba ti gbọ́ ní tí wọ́n ń sọ ó béèrè ẹjọ́ sẹ́ni tó gbọ́ Yorùbá wà ń bì ẹ pè wá kí ni wọ́n ń sọ ẹ̀hẹ́n torí ké kó uh, anything tó bá ti ní the sign tó o bá ti gbọ́ yé níbikíbi pé kí wọ́n ṣàlàyé fún ọ ó léwu torí pé òní sáyẹ̀nsì sáyẹ̀nsì kò tún wá sọ fún mi pé mo kò jẹ kó kí ni jẹ àwọn ti kó fáìlì ńlẹ̀ tiẹ̀ ti bọ̀ torí ẹ̀ obìnrin yẹn wá ní ìgbà tẹ́jẹ̀ tó péjọ pípọ̀ pípọ̀ sínú àpò bí òun àárẹ̀ ìbá bẹ̀rẹ̀ ó lòun kú tán díẹ̀ ló wọn ò tún wá tètè fura láti mọ̀ pákó òbí rẹ̀ tí wọ́n dè pa òun ló ṣe sábàbí pé ẹ̀jẹ̀ tí ń péjọ sínú òun ló ṣe sábàbí ẹ kàn máa ríro àwọn obìnrin bá ń lẹ́bàá pé àyà alágbádá ń sì ń sanra sanra báwò kìí ṣe sanra ni àárẹ̀ burúkú tó lè pa torí tí ọba ti jáde dànù tó fi lálàáfíà òun ló ń kójọ sínú ó ní kí wọ́n tó mọ̀ yìí pé àpò òbí ló ti kún iná fẹ́ ṣekú pa òun ó ní wàláhì ọlọ́run ló yọ ó tún wá débi tí wọ́n ti tú àpò òbí kọ̀ọ̀rọ̀ ọ̀run ẹ wo tí wọ́n bá fi so nǹkan láti bí ọdún mélòó òun náà ti máa dára ó ní kọ̀ọ̀rọ̀ wọ́n sá làwọn fẹ́ rísíkì rẹ ni wọ́n sá rísíkì rẹ lọ́lọ́run fi gbà á lẹ̀ torí ẹ̀ lẹ́sẹ̀k ó ń bẹ nínú àwọn obìnrin tọ́lọ̀ ẹlẹ́dàá wa ràn lọ́wọ́ ọ̀ràn wọn lọ gidigidi pé láàrin ọdún kan àbọ̀ yóò bímọ méjì náà irú àwọn wọ̀nyẹn kódà yóò tún tọ́ yóò tọ́ àwọn ọmọ táwọn ọmọ tún dìde pọ́npọ́n ọmọ ń bẹ́ẹ̀ nú àwọn obìnrin tẹ́gbẹ́ báyà láàrin ọdún mẹ́rin síra wọn ló lè máa bímọ tẹ́ ẹ̀ bá ti fẹ́ lóko èèyàn lọ́rùn tẹ́ àkóbìnrin mi bá ti lóyún lónìí pẹ̀lú ògbó ọsibítù ọgbàlejò wọ́n máa lọ ní di bed rest ẹ̀mí wa lọ́ máa lọ ṣètò bẹ̀rẹ̀ ti máa gbóúnjẹ lọ́ba ẹlòmíì sì lè sọ̀sù mẹ́rin báwọn ló kọ pé ń sinmi lọ́sítù ẹ má jẹ́ òṣìṣẹ́ kankan àfikún ọmọ wa sùn sọ́sítù ṣé gbogbo aláìsá kúkú bí lọ́mọ àwọn ọmọ ń tí ó sàwọn ẹ̀yà wa kó tó di pàdé yàn so àwọn ìyá yìí nìkan ló lè ròyìn ìyá náà ní tó ń bọ́ sọ̀rọ̀ ló ń ṣagídí ìyá náà ló pè ọ lọ sọ pé mami mi lásìkò a'udhu billahi minash shaitani rajim wàláì kò yẹ kó rí bẹ́ẹ̀ ìyà tí òbí jẹ lórí ọmọ kọjá gbogbo nọ́nsẹ̀nsì òbí pàápàá jùlọ àwọn ìyá wa wàláì wọn ti panabọ wàhálà tìdùnnú tìdùnnú wọn sì ṣe torí pé àwọn náà fẹ́ lọ ọmọ láyé àwa náà ni wọ́n bí táyì ìdùnnú ló yẹ káwọn ọmọ wa fáwọn òbí wa o ká má ṣe jẹ́ kí ìbànújẹ́ kankan kó rìn dé gbèrígbèrí ibi táwọn òbí wa bá wà. ẹni tó lóbi láyé nínú wa ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ kó wọn máa bẹ dáadáa ọlọ́run ẹlẹ́dàá wa kó lọ́rẹ̀ ẹ̀mí wọn fún àwọn ọmọ wọn lórí dáadáa àwa tó sì jẹ́ pé àwọn òbí wa ti ṣaláìsí wọn sí láyé má ọlọ́run dákun bá wa forí jìn wọn bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn ẹ̀san ńlá tọ́lọ́ máa ń san òbí lórí ọmọ ọlọ́nkọ́ bá wa fi san wọn ètò bá wa nù kẹ́nu wọn ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́ wọn ètò bá wa nù yà nínú wọn ọlọ́run dákun bá wa mú yà náà kó pátápátá tó o bá sì ní mú kó pátápátá ọlọ́run dákun bá wa dínkù débi pápẹ́ ìyá yín ò sí ọlọ́run wa ṣe àwa náà lóbi rere fáwọn ọmọ wa akramakumullah eléyìí jẹ́ ti fífi òpin sọ́mọ bíbí àbí fífi àlàfo sọ́mọ bíbí a ti rí i pé fífòpin sọ́mọ bíbí kọ̀tọ́kọ̀dá bíi ti wòlé òkèrè ma àmọ́ tó bá yẹ kó fẹ́ fi àlàfo sí ọmọ bíbí kò burú kẹfà àlàfo sí tó bá ní sábàbí eléyìí tó múnádóko tí ṣẹ̀ríà tó lè fara mọ́ àwọn ọ̀nà táwọn àgbà ṣe bẹ́ẹ̀ ká má ṣe jẹ́ ọjẹ́ ọ̀nà tí ó ta kò fi ọlọ́run nítorí pé nínú òfin ọlọ́run al-ghayatu la tubarriru al-wasila àfojúsùn tó dáa kò lè sọ ọ̀nà játijàti tá a bá gbàdé bẹ̀ di ní tí ó dáa táfojúsùn bá dáa ọ̀nà náà gbọ́dọ̀ dáa lil wasaili hukmul ghayat ọ̀nà tá a gbà débi àfojúsùn òun náà ní ìdájọ́ àfojúsùn bá àfojúsùn wá sí gbọ́dọ̀ jẹ́ ń tọ́ da ọ̀nà tá a gbà débẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ ń tọ́ da tọ́nà tá a gbà ọba ti da kò sí bá ó sì jẹ́ ń tọ́ da eléyìí jẹ́ ti ṣe jẹ́ ń bẹ̀ mọ́ wáyé o alhamdulilayi àti wàá bímọ àti bímọ àwọn ní báwo láti ṣe máa wá tó àwọn ọmọ wa láti ìjọ tá a bá ti bí wọn títí tọmọ ó fi pé ọdún méjì ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù ibẹ̀ sì ní ọ̀pọ̀lọpọ̀ àbí kan rí àkọ́kọ́ tá a kọ́kọ́ bí nì ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wọn ó ti fìdí rẹmi pàtẹ́ ìkúkú sepó bí kan rí a ti mọ̀ pé ọlọ́run ẹlẹ́dàá wa ọ ń fẹ́ kọjá kó ní kálukú wa a ṣe ojúṣe wa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ lórí àwọn ọmọ wa ọlọ́run ya ayyuhal ladina amanu qu anfusakum wa ahlikum nara. وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọlọ́ni apẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ wá ìsọfórí ara yín o àti fún àwọn ìyàwó àtọmọ yín níbi iná iná wo ni iná tó ṣe pé èkó rẹ̀ òun náà làwọn èèyàn àti àwọn àpáta àwọn màlàíkà tiẹ̀ ń bẹ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ lẹ́nu náà yìí àwọn màlàíkà yìí ghilazun shidad alágbára gidi tí agbára wọn gbópọn ni wọn. mẹ́sẹ̀gì alágbára gidi tágbára wọn gbópọn yìí ẹ tún má fọkàn sí pé bóyá wọ́n máa gbàbọ̀dè torí kéèyàn lè já alágbára gidi tágbára rẹ̀ gbópan ṣùgbọ́n kó jẹ́ olùgbàbọ̀dè tí ò ní wá lo agbára rẹ̀ láti mú wa tá a bá fẹ́ sá. la ya'suna Allaha ma wọn kì í sẹ́lọ̀n lórí ntọ́lọ̀ ń bá fi pa wọn láṣẹ. wa yaf'aluna ma yu'marun ìńtà bá fi pa wọn láṣẹ wọn máa ṣe. ajẹ́pẹ́ àti bímọ ọ̀tẹ́jọ́ àti gbà ọ̀nà ọ̀la tọ́mọ ti yàwó ti bàbá ká má wọná òun ló sọ̀rọ̀. yìí sí pé abímọ àmọ́ yọ ìsìnkú abímọ àmọ́ sọ̀jìká nǹkan kan bẹ tó ṣe léwu. tá a gbọ́dọ̀ náà láti bọ́ lọ́wọ́ ewu yìí òun náà níná ẹni tó wáyé òun náà ní bẹ nípò pólè wàlìjánná àbí kọ́ wọná ẹni tí ò wáyé rárá kò sí nínú ẹni tó wà ń pò pé ó lè wàlìjánná àbí kọ́ wọná àlìjánná lòun ọwọ́ tààràtà tọ́ba wù ọlọ́run láti ṣẹ̀dá rẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmà ọ̀rọ̀ pé yọ wọ̀ àbí yọ wà àlìjẹ́nà sẹ́lẹ̀ àlìjẹ́nà ni. ó túmọ̀ sí pé àwọn àti àti wálé ayé yìí rí àwa lọ̀rọ̀ wa jẹ́ bákan méjì nínú wa ẹni tó wà àlìjẹ́nà wọ́n wà ọlọ́run jẹ́ àjọ kan nù wa nínú wa àwọn ẹni tó wọ̀ náà wà ọlọ́run fi ṣàdánwò fà wá. tẹ̀wá rí inú òkun fọ́fọ́ torí kọ́ lọ́n sọ pé laqad haqqal qawlu minni la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in ọ̀rọ̀ òdodo ti síwájú látọ̀dọ̀ èmi ọlọ́run àdéhùn òdodo tí ò ní yẹ̀ pé mo búra pé màá kún iná jahannama pẹ̀lú àwọn àlejànú àtàwọn èèyàn lápapọ̀ torí àwọn sọ pé njọ́ gbèǹde wọn máa mú àwọn ọmọ náà wọn máa kó wọn wọn máa dà wọn bẹ wọn máa kó wọn wọn máa dà wọn bẹ wọn máa kó wọn wọn máa dà wọn bẹ iná máa pariwo pé hal min mazid tí wọ́n tún ṣẹ́kù tí wọ́n ṣẹ́kù ẹ máa kó wọn bọ̀ àyè wa báàlì kún báwa ẹ kó wọn wá kò ní yé pariwo títí tí Rabbul Izzati wal Jalal olúwa ẹlẹ́dàá ọba tó ga ọba tó gbangban tí ó fi gbé ẹsẹ̀ léna tọ́lọ́mbà gbé ẹsẹ̀ léna láì yọ wa máa sọ pé kọ́tẹ́nì kọ́tẹ́nì ó ti tó mi ó ti tó mi. báyìí ni náà máa wá kájọ yóò máa kákò yóò máa kákò yóò máa kákò tóró tóbi ju àwọn ẹni tó wọ ọbẹ lọ èyí wọ nákọrẹsẹ nà iná máa fún máa wọn gádígádí ni ẹnì kò sì ní wọ àlùjáná káyè ó fún ká pé bí àlùjáná ṣe dáa tó yìí actually mi ò ráyè páàkì mọ́tò sí mo rò pé ò rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ni tí ó kéré jù ní nǹkan àní lálìjáná ọlọ́ni dàkú má ṣe lé wọ wa ó ní yóò ní tóru gbogbo ilé ayé yìí lọ́nà mẹ́wàá wàláhì ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ yóò ní tó gbogbo ilé ayé kì í má ṣe ilé ayé Lagos kì ṣe ilé ayé African continent ìsìlẹ̀ ayé European continent plus African continent plus Asia plus America plus Australia plus everything times ten subhanallah ẹ mọ̀ pé ńlẹ̀ ayé ń bí yóò bá sọ pé aláyà ló lè gbélé ńlá fà á nílẹ̀ ayé ń bí aláyà tó lè gbélé ńlá òun ló tún jọ dàrán mo rò pé yé wa. because tó bá wà léla kápẹ́rù họ́ọ̀lù yìí wọ́n nìkan ló ń gbé bẹ́ẹ̀ kò síyàwó kọ̀ sọ́mọ tó o bá jẹ́ pé wọ́n náà láyà o bá tún jẹ́ pé wọ́n náà tún rúdù díẹ̀ ní o torí ní wà ń bì báyìí nǹkan kankan dún lókè ni ó rí pẹ́rù ó ti bọ̀ ọ́ bá wa lókè tí bá sálẹ̀ wú àdó o tún láyà burúkú tún pé anything tó bá dún kò kàn mí tó bá láyà kó wá bá mi. àlìjẹ́nà wa òbí ó ṣe tóun subhanallahi alazim. ẹ̀yin wá ní ẹ̀dàkùn ẹ̀dùn ẹ̀dùn kí láwọn á kó bẹ̀ ó rò pé bíi ilé ayé tọkọ létà tó rówó rà ga kódà bíi ilé ayé tó pé ìwọ ní ọmọ wa ta ni ọmọ bọ sọmọ ọdọ àbí òye ọmọ ọdọ kan bíìlì rẹ ó ní one fifty mo fẹ́ máa gbà pé wàá. èmi gan alára ẹ ló mọ̀ ń gbà wa yatufu alayhim gilmanun àbí wildanun mukhalladun àwọn ọmọ tó yẹ kó wọn máa bẹ láéláé wọn máa yípo yín nínú àlìjẹ̀nà wọn ò ní bẹ̀yìn kẹsàn-án oṣù subhanallahi alazim tó bá àlìjẹ̀nà ti ṣe rí nu ǹjẹ́ ìbá yé wa gbà tí wọ́n bá wá kó aṣọ pé èèyàn ò lè wọ́ná kọ́rẹ́sẹ̀ náà gbàtọ́lọ̀ ti gbé ẹsẹ̀ léná iná bẹ̀rẹ̀ sí kákò ó bẹ̀rẹ̀ sí ní kákò ó fi wá ma ní déédéé sáìzì iye èèyàn tó ti wà ń bẹ̀. ìnìná fi sọ pé ó ti tó mi ó ti tó mi àdéhùn ọlọ́run ti sẹ́ni la amla anna jahannama min aljinnati wan nasi ajma'in mo búra o pé màá kún iná jahannama pẹ̀lú àlùjáná àtàwọn èèyàn lápapọ̀ sẹ́wọ̀n kí jahannama ti kún ní no more space ṣùgbọ́n àlùjẹ́nà là kò ní kún tó ń ti gbogbo ọlá ńlá tọ́lọ́ ń ṣe fún kálukú kò ní kún. ọlọ́run wàá ṣẹ̀dá àwọn ẹ̀dá tuntun táwọn ò gbélé ayé rí ní dèédé sáìzì tó ṣẹ́kù nù àlùjẹ́nà wọ́n wàá pín fáwọn náà ìdí nu tá fi sọ pé ẹni tó wáyé òun ló wà nípò ó lè wọná ó lè wà àlùjẹ́nà yàtọ̀ sẹ́ni tí ò tiẹ̀ wáyé rárá tó ti péjọ ọ̀gbẹ́ni dàlùkìyàmọ̀ lọ́lọ́wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀dá tiwọn àwọn ò ní wọná rárá àlìjáná ni wọ́n wọ̀ ẹlòmíì lè pé irú eléyìí lọ́lọ́wọ́n bá ṣe fún ọ ó ti ṣe eléyìí fún ọ ná ó kú bó ṣe gbára rẹ là ìwọ ti wá ná so challenge ńlá ti wà wájú rẹ báyìí. akramakumullah ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa ọlọ́run ní ẹ wá ìsọ́ fúnra yín àtìyàwó àtọmọ yín sẹ́rí àyà yìí wọ́n yẹ kí gbogbo bàbá tó fẹ́ fọmọ rẹ̀ lọ́kọ kọ́ máa kíyèsí tẹ́ bá fọmọ lọ́kọ ẹ máa kíyèsí àyà yìí dáadáa ǹjẹ́ ni tí mo fẹ́ fọmọ mi fún yìí ṣé ẹni tó lè wá ìṣọ́ àtààbò fọmọ mi àtàwọn ọmọ tó lọ́n bá kọ pé kí wọ́n jọ bí àtọmọ mi ní níbi kí wọ́n mọ̀ wọ́n náà àbí akàntì ẹ̀ lè sọ pé ah, à ń wọ́kọ fọ́ọ̀mù ó ti ọba jẹ́ náà iná náà wọ padà wọ kasasayena. sáyé ná ó ká máa kí èsì àyà yìí. ẹ sì rí ti fa gbogbo eléyìí yọ fún wa nínú àwọn àlànà tó ti là kalẹ̀ fún wa fẹ́ni tí ó fẹ́ yà wò a fẹ́ yà ẹ rí ta ló yẹ kẹ́ ẹ fọmọ fún idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwiju tẹ́ni tẹ́ yọ́nú sí ẹ̀sìn rẹ̀ àtiwá rẹ̀ bá wá bá yín kó n fẹ́ fi ọmọ yín ẹ fi fún ẹ kíyèsí nǹkan méjèèjì o ẹ yọ́nú sí ẹ̀sìn rẹ̀ àtiwá rẹ̀ torí pé tí àwa fẹ́ sọ́ra fún nípa àfẹ́ wọná ẹni tó bá lẹ́sìn ni ó ṣẹ̀sìn tí òfin ní wọná ẹni tó sì níwà òun ní ìwà rere ni ò ní gbèjìnà ṣẹ̀sìn tí ó fi rí àlìjáná wọ̀ torí kò níwà àyò mutí kò níwà yóò ṣẹbọ kò níwà yóò ṣe zina kò níwà yóò parọ́ kò níwà yóò ṣe jàmbá kò níwà yóò jẹ́ mùnásìkì kò níwà yóò jẹ́ pòkì nítorí pé n sàn sọ nípa àwa fẹ́ kọjá ẹ ó tiẹ̀ lọ yáyà ọmọ abùnyàn lówó ẹ bá ẹ kékeré ni yóò bá lẹ́fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ akramakumullah iṣẹ́ máa wọnú kìí ṣe pé máa sọ pé iṣẹ́ wo lẹ́ ń ṣe lẹ́fún kí ló ti dé báyìí how much is your salary sẹ́wọ̀n kí n sọ́pọ̀lọpọ̀ máa wò nù wọ́n ti wọ ọ́ látòkè délẹ̀ pé kí ni wọ́n gan wọ́t àmọ́ ah, sọ́ọ̀rì ọmọ mi ò lè fẹ́ ah masha allah ọmọ mójú tẹ́sìn ah mi ń sọ ma ta wà mí dà ayé john yẹn tòun tá a máa ń kọ̀nsídà ní ìsinmi kí ni èló lo ní lákàùn láì jẹ́ pé ẹ fẹ́ jà lólè èló lo ní torí pé mo fẹ́ fẹ́ gbọ́rọ̀ mẹ́ ẹ́ ní bàbá tó ṣe pé ńgbà tó ní ó fi fẹ́yàwó rẹ̀ bóyá kò ní tó ń dó lákàwọn. àwọn obìnrin kọ́ tẹ fẹ́fẹ́ torí ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ tí wọn náà fi lè ràn án lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́ pọ́ lẹ́sìn. obìnrin tí ò lẹ́sìn ìwọ tó lẹ́sìn lọ fẹ́ wàhálà yóò fẹ́ lé ọkọ láyé yìí. torí yóò máa fẹnu yáàbù ẹ̀sìn jojúmọ́ ni. ìwọ̀n mẹ̀sìn tẹ́ ẹ lẹ́ǹsẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀sìn kíní ń sìn ẹ̀sìn kíní dérò ń sìn súnà àbí kí là ń pè é àwọn obìnrin bú wọ́n pọ̀ láyè wọ́láhì wọ́n pọ̀ láyè tóbi àwọn máa sọ fún wa pé wọ́n máa kẹ́sìn kún kankan tó hùn à ọ̀ kẹ́sìn ó túmọ̀ sí pé ìsìn náà ni ẹ̀ ó ní à òun ìsìn náà òun ìsìn náà because òun fìlì pé bí báàsì kò jẹ́ kan bẹ́ẹ̀ nu sísìn náà yẹn ẹ́ kò ní sí bí kò jẹ́ nu náà jahannam náà la nàbì sallallahu alaihi wasallam sọ kó wọn máa ń fẹ́ obìnrin nítorí ipò rẹwà ẹ sì rí i pé majority àwọn èèyàn ibi tá a ti fẹ́ẹ̀lì nù ibi tá a ti fẹ́ẹ̀lì nù tí wọ́n eighty five percent èèyàn léèrè ká gbé fúyẹ́ bá ká má sọ pé ninety nine láwọn ọkùnrin kí ló dé tẹ́ fi fẹ́ àwọn ìyàwó yín kí lẹ́ sọ. So? náà ó rẹwà ni ó rí i pé kótó di pé ìyàwó ń wọlé tọ́ba ń bẹnu ẹni tó yẹ pé o tí ì so igi pẹ̀lú obìnrin òun máa bá a sọ̀rọ̀ ó rí i pé tọ́fẹ̀ máa sọ gbogbo àná pé ah, you are so beautiful you are so beautiful irọ́ lásì. tó bá tún á fẹ́ tán irú ìtàn máa ń ya kíní kan sára plate number mọ́tò gan-an ṣẹ̀ fẹ́ra wọn àbí òye tí wọ́n pa plate number àjọba rẹ tí wọ́n fi síbẹ̀ kí wọ́n ẹsẹ̀ fẹ́ra wọn ni ẹnìkan wá ń wà yín lọ ìwọ àtìyàwó lẹ wá jókòó sẹ́yìn kí lọ́ọ́ mọ̀ sọ fún un hmm? kí lẹ́yìn ọ sọ fún ẹ sì dákẹ́ á <laughs> ẹnì kọ́kọ́lọ́kọ́ ọmọ lọ dàbí ọjọ́ yọ yìí ó sì dára bí egbin ẹwà ẹ̀ pọ̀ ìrọ̀lá sùn kì í ṣe pẹ́sìn ìga tẹ gbọ́ kẹ́nìkan sọ pé ẹ̀sìn gàrí wọn ni àwọn sì sọ̀rọ̀ bí àwọn ará Saudi ẹ̀sìn kí ẹ̀sìn la fẹ́ jẹ lónìí bíútì a'udhu billahi minash shaitanir rajim bíútì ńlọ́pọ̀lọpọ̀ máa ń wò ìlà fi máa ń fẹ́fẹ́ kúfẹ́ láfi máa ń gbégbékúgbé because at the end of the day bíútì ó fi hàn pé ohun ọ̀wọ́ tiẹ̀ ó sì èèyàn fẹ́ majority torí pé beautiful ni mo ṣe fẹ́ torí pé beautiful mo fi fẹ́ ẹ rí i kéèyàn máa ń padà regret yàtọ̀ sí pòǹgà alára kò ní gbè sà kò ní gbè tì ó dàbí aṣọ kan nì nígbà tó masha allah ó rí pọ́tà rẹ pe masha allah ká tó pa àwọn olólùfẹ́ rẹ wọ́n sá dojúlé dojúlá sọ nǹkan ọmọ àwọn gbogbo gbà kí ni ó rí i pé yọ pa láì jẹ́ pé sódà ló fi ń fọ yọ padà sí yọ padà sá bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn ẹ̀rí kó obìnrin ní ìsìn àwọn tiẹ̀ ní wàhálà ń púpọ̀ kọsímẹ́tíìkì ní gbogbo gbà ó lè máa kàn àti kí ọmọ kàn àtíkè àwọn bọ́dí fìlà ojú kìíní ẹ̀kẹ́ ti fẹ́ lọ ọdún bí ẹ̀fílẹ̀ kìíní so ìwọ náà máa wò pé masha allah masha allah ńgbọ́ bá yàtọ̀ bá wò dáadáa ló pé ṣé ìwọ náà sì ni àbẹ́ lomi kẹ́ èmi náà ni ọkọ mi kẹ́ ẹ̀ ó ti gbó subhanallah tó bá pẹ́ tí wọ́n wò ni wọ́n padà regret torí kò sí bóbìnrin náà ṣe lè gbìyànjú tó ìbá wa náà ní ìsìn ṣé bá ṣe wà nú tẹ́lẹ̀ bá kàn bàbá rẹ̀ máa ya fótò tọ́lọ̀ ní ọ̀tọ̀ àwa ṣe ká gbà kú lọ́dọ̀ bàbá bàbá ò gbé lẹ̀ ìwọ fúnra rẹ̀ ní ìṣìlọ́ba ríra rẹ̀ ńgbà tó wà ń rondó bàbá gbé sókè ó gbé tì bàbá ọmọ tó bá gbé wọn ó ṣépè fún so lọ́wọ́ àrò atajú kan lórí fọ́tò ara ọwọ́ àwòjú ara rẹ láìláì lọ. ah ìgbàláyé kí ló dé bá mi ọmọ rẹ lọ kí ló dé bá mi ah, èmi mọ á di báyìí. Allahu akbar kátó wá pé ìyàwó tó fẹ́ ìyàwó ń bímọ ìyàwó ń ṣe nǹkan oṣù ẹ tún wo wàhálà ti African tó ń fojú àwọn obìnrin rí ẹ wá sọ pé kò ní gbó yóò gbó mànà tòtò áké bíútì ló wò ọ padà mọ́fò wọ́n máa ń fi obìnrin nítorí owó wọn ẹ sì mà pé tọkùnrin bá fi lé lọ́ọ́ fi obìnrin nítorí owó rẹ̀ lásán á pé olè ni bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ irú rẹ̀ àní àwọn òbí kan kọ́ ọmọ wọn ìgbà tó lọ́ọ́ fẹ́ ọmọ kan tó yẹ pé masha allah la quwwata illa ọlẹ́sìn ó màmá wa ń sọ fún ọmọ pé o ti ṣe mistake púpọ̀ ah ọmọ ìyá la sọ ní Tinubu wọ́n wà ọ̀fẹ́ wọn ọmọ ìyá ń bàtà wọ́n wà ọ̀fẹ́ wọn ọmọ ìyá aláàgó bàbá aláàgó wọ́n ń bẹ ń jàǹkárà ọ̀fẹ́ wọn lọ fẹ́ ọmọ ìyá ológi yìí sí yẹn ni pé kátiẹ̀ pọ́ mọ́ wọn lówó tó bá lóbi tó lówó ńkọ́ fẹ́ẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ buwọ́lù torí ìka lọkùnrin mi wàláhì ìka burúkú ọ̀nlọ ọ̀nlọ ilé tó fẹ́ máa gbé wọ́n wá ní ilé yẹn five hundred thousand ní lọ́dún òun ò sì ní five hundred naira wọ́n wá sọ fún yàrá pé ọ̀lọ́ bá mọ́mì ni mọ́mì ta ni mọ́mì àná ni sẹ́wọ̀n kó lè nìyẹn wọ́n ti fún ọ lódìdí ọmọ ìyàwó odidi ọmọ o tún fẹ́ máa gbowó wọn áhà so tó bá pé torí owó ló ṣe fẹ́ obìnrin obìnrin náà ní gbè kórìíra rẹ torí gbọ́ bá ní ẹ mo wó wá lónìí mo wó wá lọ́la wọ́n dàbí kí wọ́n máa kó fọtí fún wọn náà ni pàálẹ̀ kínní pàálẹ̀ kejì tójú ọba fọ́nkọ́ ẹ rí i pé yọ́ọ́ máa wò yọ́ọ́ máa wò lọ́nà tí ọ̀dà akramakumullah wọ́n tún máa fẹ́ obìnrin nítorí family, because tí ìwọ bá ń wáṣẹ́ tó bá pé fámìlì ìyàwó rẹ fámìlì ńlá ni ìyàwó ọ̀bọ̀ débẹ̀ pé ọkọ mi nì kí a ok um, ta ni ìdílé báyìí pé oníyàwó ni ok ọkọ rẹ ni ó dẹ lójú ẹ mú certificate of marriage wa bá sì lọ gbé certificate ok ok there is no problem àfún yín ṣe torí ah, àwọn baba ńlá yóò jẹ́ bẹ́ẹ̀ torí fámìlì tòótọ́ bá sì tún yá fámìlì ó kọ rẹ̀ lè wọ́ mi tí ó di pé kálukọ́ ọmọ gbó kọ̀ǹpamọ́ tí wọ́n bá bí ọ̀dà kọ́ sọ pé bẹ́ẹ̀ ló ti wá wọ́n lù ọ̀pá ni. tó anabi sallallahu alaihi wasallam ni wọ́n sì máa fi obìnrin torí ẹ̀sìn rẹ̀ ẹ̀ńtọ́ lẹ́sìn nìkan fẹ́ o kọ́ ọmọ bá a dùn múlẹ̀ mọ́fò torí ọ̀rọ̀ ẹ sọ́ra ẹ sọ́yàwó ẹ sọ́ máa ń bí àti wọ́n náà ni wàláhì tọkùnrin ọba lẹ́sìn tíyàwó náà ọba lẹ́sìn á àwọn ọmọ àti rọ́nà lọ wọn kò ní í zì bàbá àti ìyá bá lẹ́sìn bẹ́ẹ̀ ni ọkàn ti balẹ̀ pé insha allah àwọn ọmọ wọn náà jẹ ọmọ tó dáa tó lẹ́sìn ẹ̀sìn lọ́wọ́n jù jàmá ẹ̀sìn lọ́wọ́n jù nínú táwa ń wá ẹ̀sìn jù nínú táǹfẹ́ torí ayé wa táwa wà yìí ọlọ́run má ṣe ní àjẹmá àmúmá fún gbogbo wa torí tí ọba fi lè lọ wà lìjánà àjẹmá nìyẹn o tí ọba fi lè wà lìjánà àmúmá nìyẹn mo rò pé ẹ̀yin náà gbọ́ tọ́lọ́run bá ń sọ fún wa náà alukur'an wípé àwọn ẹni tó wà nù náà wọ́n máa béèrè lọ́dọ̀ àwọn tó wà nù àlìjánà wípé ẹ dákun ẹ fún wa mú nínú tọ́lọ́run bá ń fún yín mú ẹ fún wa jẹ nínú tọ́lọ̀ wọn bá ń fún yín jẹ wọn máa sọ pé inna Allaha harramahuma ala al-kafiri ọlọ́run ṣe lé wọ̀ fáwọn kèfèrí ìdí nìyí tó fi jẹ́ pé àyà yìí gbogbo ẹni tí ó bá fọmọ rẹ̀ lọ́kọ ẹ dákun máa kíyèsí ṣé tẹ́ bá fọmọ yín fẹ́lẹ́ yìí ó súnmọ́ kó sábàbí tí àtòhun àtọmọanyin àtàwọn ọmọ tí wọ́n bí tí wọ́n fi jọ màlìjánà tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ dákun ẹ má fi fún ohun yòówù ó lè máa pò ní ohun yòówù ó lè sọ pé òun ó fún yín ẹ má fọ máa fún o torí bí ìgbà tẹ sọ nù ni kò sì ní dáa pé ká sọ wà nù ẹ̀yin náà tẹ wá lẹ́sìn tí wọ́n bá fọ máa fún yín ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ọba gidigidi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lẹ́sìn tán fọmọ fún náà àwọn náà máa ń hùwà bí asá wọ́n máa ń hùwà bí ẹni tó ṣe pé kò lókùn lọ́rùn sáwọn òbí àwọn ìyàwó wọn wàláì tí ìbá ṣe pé súnà ọlọ́n tó ní káwọn èèyàn máa fẹ́yàwó kó wọn máa lọ́kọ kọ́mọbìnrin ó fòbí lẹ̀ kọ́ lọ bọ́kọ kọ́ máa gbébẹ̀ kó dilé rẹ̀ kò sóbì kan tó tẹ́ lọ́rùn lọ títí pé kóun fọmọ ńlẹ̀ ẹ sì rí iná ni máa ń fa bànújẹ́ fáwọn tíjà ìlíyà bá ń bẹ lára wọn tó máa rí kóbìnrin làwọn bí kọ́dẹ̀ lómi ò tún sọ jáde pé ah, ọmọ tó wọ́n tọ́ títí títí tó wọ́n náwó lé lórí gbogbo ẹ̀ nìkan mú lọ́njọ́ kan ó ti gbàgbé pé bẹ́ẹ̀ náà ló náà mú ìyá rẹ̀ lọ. eléyìí túmọ̀ sí pé ìwọ́tọ̀ lẹ́sìn jẹ́kẹ́sìn yẹn náà làpá nínú wà rẹ̀ jẹ́ kẹ́sìn ọ̀làpá nínú ṣèṣì rẹ̀ hmm. torí ẹ máa pé ẹlòmíì nìsín ní táwọn gbọ́ yé ọ̀tọ̀ ní tí wọ́n gbọ́ yé ọ̀tọ̀ tí wọ́n fi ń sọ pé wọ́n gbẹ́sìn yìí àwọn ọmọ báwo ni tó gbọ́ yé ṣe pàtàkì tó báwo ló ti ṣe lóòrìn tó ìdí nu táwọn ò fi gbọ́ yé ìwọ tó ti wá gbọ́ yé òun ọ̀ wá jẹ́ kí rí dáadáa ń tọ́ gbọ́ yé òun nínú wàá rẹ̀ nínú ṣesí rẹ nínú ọ̀rọ̀ ẹnu rẹ làwọn náà bá fẹ́ dẹni tó lẹ́sìn bíi tiẹ̀ kò ní wá jẹ́ kí gbẹ́mi sí omi òtún ọmọ ṣẹlẹ̀ láàrin rẹ àtàwọn ní gbogbo ògbà àbí láàrin ìyàwó rẹ àtàwọn òbí rẹ ń gbogbo ògbà àbí láàrin ìyàwó rẹ àtàwọn òbí tiẹ̀ ń gbogbo ògbà tá a bá rójú tá a bá ráyè <laughs> àti ṣiṣẹ́ tàbí ní wọ́n nánà ò ní rọrùn láti fìtínà láàmà fàájọjúmọ́ pẹ̀lú àwọn èèyàn báyà àwọn mọ̀lẹ́bí báyà àwọn òbí obìnrin àbóbí ọkùnrin wàláhì àti rí ojú ráyè ṣe ń torí rẹ̀ wàlìjánà gan torí ẹ̀ ṣe pa méjèèjì àti wà àti ẹ̀sìn àti ẹ̀sìn àti wà ọgbọ́dọ̀ wà fọkùnrin ọgbọ́dọ̀ wà fọkùnrin tọ́ tábàtí wàá bímọ láàrin bíi sígbà tó ọmọ fi pọ́ ọmọ ọdún méjì ọmọ ní ìwọ̀ lórí wa o ọmọ ní ìwọ̀ lórí wa eléyìí tó jẹ́ pa gbọ́dọ̀ tẹ̀lé àwọn ẹ̀kọ́ tá a tẹ̀lé lórí ọmọ tá a bí alákọ̀ọ́kọ́ òun náà ní pé tó máa sọ fún wa nìkan bí ma àwa kì í ṣe bàbá rẹ̀ àwa kì í ṣèyá rẹ̀ àmọ́ àwa ni nọ́ọ̀sì tó gbàbí fún obìnrin yẹn ìsìláàmù ń fẹ́ kẹ́ fún ìyá ọmọ níròdùn sèbẹ́yìn máa yí pé ọ̀pọ̀ nínú ọmọ tí máa mú àwọn abiyamọ tí wọ́n sì lọ síbi tí wọ́n ti fẹ́ bí kàkà kí wọ́n bí láàyè òkú ni wọ́n bí ọmọ ṣé ìró ìdùnnú lélẹ́yìn àbí ìbànújẹ́ ọlọ́run ní kọ́ ma ká gbóhùn rẹ̀ atúgbóhùn ìyá ẹ̀fún ìyá ní ròdùn. inú téèyàn máa sáré láti fún yàn ní ròdùnú iná ló tún wà lágbọn bàbá á wà bàbá ọmọ kan pé ah, ẹ kú oríire o ìyàwó yín bímọ sẹ́mi pé nínú nǹkan téèyàn tún sábà fẹ́ gbàgbé nù ọmọ òun lágbájá ìgbà tó ń bi lágbájá lọ́kọ́ fún un nírò òdùnnú rẹ̀ tó bá kọ́ àwọn bàbá tí máa ń kọ àwọn rìpọ́tì wọn sínú dáyàrì ni bàbá mi ńgbà tó bí ma ọ sọ bẹ́ẹ̀ ìlàgò báyìí lọ́jọ́ báyìí níbi báyìí lágbájá lọ́kọ́ fún mi rò pé wọ́n bí ọmọ báyìí ọmọ náà lè ti tó ọmọ forty years tó náà ọmọ kadàrí bàbá rẹ̀ tí wọ́n máa ní Allahu akbar àwọn bàbá bàbá yìí. tọ́ ká fúnni ní ròdùnú pa bímọ ọ̀nbẹ nínú nǹkan tó dáa ẹ̀rí ó ti bí ọkọjá òbí ọlọ́run ti sọ fún wa nínú Al-Qur'an nípa àwọn ẹni tí ọlọ́run fún nírò ìdùnnú pé wọ́n bímọ láìsí ìbímọ ìdùnnú ńlá ni anabi zakariya aleyhi salam ọlọ́run sọ fún wa nínú súrọ̀tù mariam ayé ẹlẹ́keje ìpè ya zakariya inna nubashiruka bi ghulamin ismuhu yahya lam naj'al lahu min qablu samiyya wa zakariya. à ń fọ ń rò ó pé ó kàn ọlọ́run ló tún wá a lórúkọ orúkọ máa jẹ Yahya yọ Yahya yọ sẹ́mi èso ma tí ó kù lọ ga lam samiyya kò sẹ́nìkan tí ń bá jókòó yìí ṣáájú òun náà làkọ́kọ́ Yahya ọlọ́run ọba ó fún anabi zakariya ní ròdùnú yìí ṣáájú kó tó di pé obi àyà. yàhya ìdùnnú ńlá ni <laughs> ọlọ́run ọba ẹlẹ́dàá bá fún yàn ní ròdùnú yóò sẹ́ náà ni yóò sẹ́ náà ni bẹ́ẹ̀ náà ni wa ibrahim aleyhi salam wọn pẹ́pẹ́pẹ́pẹ́ tí wọn bí ma gbàtọ́ lọ́wọ́ bọ́ wàá fún wa lọ́mọ. gẹ́gẹ́ bọ́lá ṣe sọ ní àyà kọkànlélọ́gọ́rùn nínú sóràtú sàfàt ọlọ́ni fabashsharnahu bighulamin halim afúnirò àwa afúnirò lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú pé yóò bí ọ̀dọ́ǹdekùnrin kan yóò jẹ́ alámúmára aláfaradà onígbàmára kìí ṣe onítara. kìí ṣaláì ní sùúrù kìí so níwàǹwara wọn àti ìbí ọlọ́run sọ bí ó ṣe rí eléyìí ó túmọ̀ sí pé ọlọ́run ti fún àwọn ànábì yìí nírò pé wọ́n ma bímọ ṣáájú kún tó bímọ ìjẹ́tọ́ bá jẹ́ ńtọ́ dá ó náà ní ìró ìró ṣáájú kí báwo wá ni òsè ní tọ́ kí wọn náà fún ẹni tí wọ́n bímọ fún nírò dùnú pé wọ́n bímọ fún lẹ́yìn ìgbà tán ti bí i bẹ́ẹ̀ náà ni ọlọ́run tún fún anabi ibrahim aleyhi salam ó tún fún nírò dùnú pé ó bí ishaq ọlọ́run ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ basharnahu bí ishaq wa min wara'i ishaq yaqub àti wọn á fún ní ròdùnú pé yóò bí ishaq lẹ́yìn ishaq wọ́n tún bí yaqub ishaq ọmọ anabi ibrahim ni aleyhi salam ismail ọjọ́ máa hajara ẹrúbìnrin tí wọ́n fi fún anabi ibrahim aleyhi salam ẹrú ló jẹ́ fún sárátà tó jẹ́ ìyàwó anabi ibrahim sárátà ló bùn ọkọ rẹ̀ lẹ́rú rẹ̀ ìgbà tó wọn òbí ma lásọjọ́ tó ti pẹ́ mo bùn ọ lẹ́rú yìí láti ijọ́ tó fi ọlọ́run sì ti ń bẹ ni pé òun ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ni tó bá lẹ́rú wípé lè máa bá lò wọn ìpele yìí ní zina walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn múmìnì làwọn ti máa ṣọ́ abẹ́ wọn àfi fáwọn ìyàwó wọn àbí fáwọn ẹrú wọn àìsọ abẹ́ rẹ lọ́dọ̀ ìyàwó rẹ àìsọ abẹ́ rẹ lọ́dọ̀ ẹrú rẹ ẹni ebú kò ẹni àbùkù kò ẹni ebú ẹni àbùkù ìyàwó fa sòkòtò mọ́ndì ọbọ̀ sòkòtò mọ́ndì wo mi fẹ́ embarrassment ọ̀ ebi ìyàwó rẹ a rẹ ìyàwó rẹ Islam sọ wípé wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn àìsọ́ abẹ́ wọn lọ́dọ̀ àwọn ẹrú wọn kò sọ wọn dẹni èébú. ìyàwó wa sọ fọ́kọ́ lẹ́yìn ìgbà tí ọkọ kọ̀ lẹ̀ tẹ́ máa wo ti kan sọ fọ́kọ pé òun ní fọ́tò òdì rẹ lọ́dọ̀ òun ó gbé fọ́tò òdì sọ̀rọ̀rọ̀ sọ nàám ẹ wá dáhùn ẹ ń sùn ni ọ̀sán ti pọ́n Ramadan yìí ó lágbára díẹ̀ ṣé ọ̀rọ̀rọ̀ sọ àbí ọ̀rọ̀rọ̀ sọ ọ̀dájú pé orí rẹ̀ ò pé orí rẹ̀ dàrú dànù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nínú òfin ọlọ́run wọ́n ní kò sí ìhòhò láàrin ọkọ àti ìyàwó sílẹ̀ aṣẹ́wó lọ́lọ́ ni àbí ìyàwó rẹ̀ ní bá ṣe ó sì tún dájú póbìnrin yẹn orí rẹ̀ ti dàrú dànù kí lọ́n ya fọ́tò di ọkọ rẹ̀ sí àbẹ́rẹ́ ìtànsẹ̀ ti dálẹ̀ sáyé bí hmm? torí ẹ̀ sáàtún akẹ́kọ̀ọ́ máa sọ́ra sọ́ra <laughs> fún ìyàwó o ọba ti mú kámẹ́rà lọ sọ́ra o ẹ dákun tó rọ lọ <laughs> torí ẹ̀ náà la sọ pé àwọn obìnrin ẹ̀ ẹ́ rí i pé ngbà míì tí bá gbọ́rọ̀ tí o bá fara balẹ̀ àbí kò tiẹ̀ tó bí ọdún kan bóyá yóò yọ kò tí kò ní tètè yọ wọ́n mọ̀ pé ah kí ni wọ́n sọ yẹn kí ni wọ́n wí yẹn kò burú a sọ pé àwọn obìnrin irú fóònù wo lọ sanasi tọ mo rò pé ẹ rí hikima kan lónìí ti ya fọ́tò di ya subahana kò túmọ̀ sí kí wọn náà ya fọ́tò di ìyàwó ẹ o kọ́ ọmọ wa sọ pé ńgbà ọba kọ́ ọ pé fọ́tò ẹ̀ ń gbé sí Facebook ọ̀gbádùn wàláhì mùsíbà kunu lé ayé wa yìí lónìí ọlọ́ọ̀ni má sọ abẹ́ rẹ lọ́dọ̀ ìyàwó rẹ sẹ́yìn pé tọkọ bá ti ń sọ abẹ́ lọ́dọ̀ ìyàwó tìyàwó bá ìyàwó kan sọ wípé ọkọ òun ti sí òun lásọ sókè nísìnyí ó tọdún kan ẹnìkan á ní ọ̀dájú <laughs> pé ìwọ gan tó ń dájọ́ ọ̀yẹ́ ládájọ́ sọ eléyìí túmọ̀ sí pé àwọn ọkùnrin ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa wọ́n lè bá ẹrú wọn lóbìnrin wọ́n lè bá lò ẹrúbìnrin tó jẹ́ ti bàbá ńlá wa Ibrahim aleyhisselam olóbi ta ni anabi Ismail aleyhisselam ẹ wá wọnú rẹ̀ bó ti ṣe bí rere fún ìyàwó anabi ibrahim aleyhisselam sáárátà inú rẹ̀ ló jẹ́ kó fún anabi ibrahim lẹ́rù rẹ̀ ọlọ́run wa gbàdúrà sáárátà náà òun náà padà wá dẹni tó bí ma tó bí anabi ishaq aleyhisselam ẹ wá wo orí ọlọ́run orí ọlọ́run pọ̀ púpọ̀ ó ṣe ismail lánàbì ó tún ṣe ishaq náà ní anabi ó wá ṣe ishaq ní bàbá gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n wá lára ìdílé ànábì ibrahim alayhi salam òun ló bí yaakub tọ́lọ̀ ń sọ pé lẹ́yìn ishaq wọ́n tún bí yaakub ànábì ibrahim kọ́ ló bí yaakub tààràtà ọmọ ọmọ rẹ̀ ni àyà yìí fi hàn wá pé ìdùnnú ńlá ni fún bàbá wípé ọmọ tiẹ̀ náà bímọ ìyẹn ni fún àwọn ọmọ tó bí wọn ò ní yàgàn ọmọ rẹ ní òtún bímọ yóò bí Yakub Yakub ni wọn bí fún anabi Ishaq aleyhi salam Yakub ni bàbá gbogbo àwọn anabi tó tinú àwọn ará ilé Israẹli jáde torí Yakub gan ni Israel ongani jẹ́ Israel tí wọ́n fi ń sọ pé yaba ní Israel ẹ̀yin ọmọ àtàrọ́mọdọ́mọ israel ìyẹn anabi yaqub aleyhi salam ọlọ́run ò jẹ́ kí ti anabi ismail náà gbé ọlọ́run ẹlẹ́dàá wa tún wá mú wa látara àwọn àrọ́mọdọ́mọ ismail anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí àwọn ṣe ń pe anabi ibrahim ní abul anbiya bàbá gbogbo àwọn anabi torí ẹ ká fúnni ní ròdùnú pa bímọ ohun tó dáa ni tó máa fún yàn ro dùnú ó tún tọ́ ó tún tọ̀nà wípé ká bayọ̀ ká bayọ̀ ìró dùnú ni pé ẹ sọ fún bí bayọ̀ òun náà ni kẹsàdúà fún kíkọ́ ọmọ yìí o ọlọ́run ṣe lọ́mọ alálùbáríkà ọlọ́run ṣe lọ́mọ olóore eléyìí ẹni tí ó jẹ́ pé rí ìró ìdùnnú wọn bímọ fún ọ fún ẹni tí wọn bímọ fún kò sì gbọ́dọ̀ jẹ́ bíbayọ̀ kó fòǹrù yẹn ni pé ìwọ ọkọ lọ láǹfààní àti kọ́kọ́ sọ fún pé wọn bímọ fún sì jẹ́ni tó ṣe pé yọ ọbàyọ kí ni bí ọnu torí pé nìkan bímọ gbogbo èèyàn sọ pé ó bímọ ìwọ sunu dúdúdú ọfajúro ọdájú pọ ọgbádùn ọ̀dájú pọ̀ ọ̀gbádùn tí wọ́n bá sọ pé iná jó ẹnìkan kọ́ ọmọ rẹ ni wọ́n sọ pé wọ́n bí ma fún ọ̀fàdúró ṣẹlẹ̀ ìjẹba àwọn. torí anabi sallallahu alaihi wa sallam wọ́n kọ́ aládùn àkàntà àmàṣe fẹ́ni tí wọ́n bá sọ fún wa pé wọ́n bí ma fún bá ṣe báyọ̀ barakallahu laka fil mawhub wa shakarta al-wahib. وبلغ رشده ورزقت بره àdúrà tá a máa ṣe nù a sì dúpẹ́ fọlọ́ ní gbogbo aláàmà àdúrà yìí tá a máa sórí bíi fàtìhà àbí ẹbáríkà ọlọ́wọ́ wo ọlọ́wọ́ da sí láàmà ẹ̀jẹ̀ akọ ilé yìí náà barakallahu laka fil mawhub wa shakartal wahib wa balagha rushda wa ruzikta birra ọlọ́run bó fi ìbùkún yóò fi ìbùkún fún ọ lára tó fi ta ọ lọ́rẹ ọlọ́run ó sì mú ọ lè dúpẹ́ fún ọlọ́run tó fi ta ọ lọ́rẹ ọlọ́run jẹ́ kí ọmọ yìí ó lè dàgbà dé ògóńgó dídàgbà ọlọ́run wà á rọ ọ lọ́rọ̀ pẹ̀lú ìgbọ́rọ̀ sí ni lẹ́nu ọmọ náà gbogbo nǹkan ti pé ń bẹ̀ ń ò nídìí owó kọ́ ọmọ ọmọ gọ̀ọ́ ẹ kankan ọkọ ó ẹ wá tọrọ fọmọ ẹ yóò bá gbogbo rọ nígbà tó ti má àdúrà ìtọ́lọ́mùbá gbà gbogbo nǹkan ti pé eléyìí túmọ̀ sí pé kùdìẹ̀kùdìẹ̀ wọ́n kù púpọ̀ o ẹ̀rí pé gbogbo orú nǹkan bá wọ́n ọ̀dà mú fún láwùjọ Yorùbá àwọn ọmọ wa há kíni mo bá ti kẹ́ni so ọwọ́ agbọ́tẹ́ nìkan ṣerú àdúrà wọn pé ah, ẹ má mà sí ìké kútúbà <laughs> pé ìjọ keje tí wọ́n bá sọ ọmọ ló kọ́ ọmọ ké kútúbà ó tẹ̀ níjọ́ kẹjọ ń ta wọn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ àdúrà yìí inú àdúrà tẹ́ fi máa bá ẹni tó bí máa yọnu ẹ ká ha sórí ó pàtàkì púpọ̀ nǹkan lẹ́ẹ̀kejì ó náà ní pé ọmọ táwa bí yẹn à ń fẹ́ kọjá pé ẹ pèpè fún sọláàtì ṣe tirẹ̀ ẹ pèpè fún sọláàtì ṣe tirẹ̀ nítorí pé ìpèpè fún sọláàtì yẹn ara àmì Islam mùsùlùmí nìkan ló máa ń pèpè yẹn kò sí ń bò mí torí rẹ̀ tẹ́ bá pè ó pàtàkì ó kó ìtumọ̀ tẹ̀wọ̀hídì sínú. Si ó sì tún kó ìtumọ̀ pé àlọ́lọ́ nìkan làwọn máa jọ́sìn fún ó kó sínú kó lè jẹ́ pé àkọ́kọ́ ní tá a fi sígbèsè ayé ọmọ nù. tawhid ashhadu an la ilaha illallah a ọ̀gá púpọ̀ mọ̀ ń jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah. أشهد أن محمد رسول الله مجرد محمد صلى الله عليه وسلم إيران سيولون نقاري أتقاري لكالو لا إله إلا الله أني كنت سيوبا كنت طلعت فدود جاسف أيا في الله تريد الإمام ابن القيم wọ́n sọ nínú tírà wọn tuhfatu al-mawdud fi ahkam al-mawlud wọ́n sọ àwọn oríṣiríṣi àǹfààní tó wà nínú kápẹ́pẹ́ sọ̀láàtì sọ́mọlétí lákọ̀ọ́kọ́ nínú rẹ̀ wọ́n ní kó lè bàa jẹ́ pákọ̀kọ́ tí ọkọ̀ rólé ọmọ yìí òun náà ni àwọn gbólóhùn ìpèpè fún sọláàt eléyìí tó ṣe àkójọpọ̀ títóbi àti gbígbangban allahu rabbul alamin àti mọ́tòmọ́tò rẹ̀ kó lè bá a jẹ́ pé yọ́ọ́ lápá lára ọma kọ́lọ́wọ́n bá ló tóbi o ọlọ́run ló ga ju gbogbo nǹkan lọ gbogbo wa kúrúntù lásán la jẹ́ bákan náà kó lè bá àjẹpá àkọ́kọ́ nǹkan tí ọkọ sọ̀kalẹ̀ sínú ọkàn ọmọ yìí tí ó sì lápa nínú ẹ̀mí rẹ̀ wọn náà làwọn gbólóhùn Islam àti gbólóhùn tawhid sí sọlọ́n lọ́kan nínú ìjọsìn. ẹlẹ́kẹta kí àṣetán bíi tí ṣe máa sá fún gbólóhùn ìpèpè fún sọláàtì ńgbà tí wọn bá ń pèpè yẹn kó lè bá àjẹ́ pé máa sá fọmọ yìí torí bẹ́ẹ̀ ṣe bíi ta ibi là ń pèpè fún sọláàtì ntọ́ dájú òun náà ni pé ṣètọ́ni òní wa bá ọmọ ń gbà ṣe ẹ ti wá ààbò ẹ ti wá sọ fún ọmọ nígbà yẹn tọ́ kápẹ́pẹ́ fún sọlá òun náà ni nǹkan tó yẹ kí àríkọ àmójútó apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé ká tún ṣe kọ́ ọmọ ó tilẹ̀ jẹ́ pé gbà wá eléyìí tó gba ìpèpè fún sọlá ti wáyé òun ló fẹsẹ̀ rìn lẹ̀ tí kọ́ ọmọ yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀. bákan náà gbèsè ẹlẹ́kẹta òun náà ni atahnik kájẹ́bẹ́ bínú lẹ́nu tá a bá ti wá jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ tó ti somi á wà fi tọ́ yẹn á fi tọ́ ọmọ lẹ́nu kó lè bàa jẹ́ pé nǹkan tó dùn báyìí òun náà la kọ́kọ́ fi sọ́mọ lẹ́nu tó bá jẹ́ pé àwùjọ tiwa àwọn òní dẹ́bínú awọ awọ awọ awọ àárín tó jẹ́ pé súwìtì la rí tí ọba sá jẹ́ nítorí jẹ́ haram náà bá fi ṣe súwìtì náà kò burú ká fi sẹ́nu ká tọ́ ìtọ́ rẹ̀ sí lẹ́nu. kó lè jẹ́ pé tó dùn báyẹn lọ́kọ́kọ́ wọ inú ọmọ. nínú àǹfààní tó wà ń bẹ̀ òun náà ni pé dàbínù dùn wàláhì dùn. a ike dídùn ti dùn yẹn wọ́n ní tó bá fi sọ́mọ lẹ́nu kan kọ́rọ̀ ọmọ ni kan kó dùn eléyìí ó túmọ̀ sí pé ẹ̀yin náà wá ní àti rẹ́ẹ̀rì báyìí bàtà fẹ́ sinmi lọ ilé ọkọ a ní kí wọ́n gbóyin wá a ní kí wọ́n gbá adùn wá a ní wọ́n gbé ṣúgà wá torí dúndùn dúndùn là ń bá ilé olóyin sẹ́yìn fẹ́ tọ́ síyàwó lẹ́nu rò pé náà ń pè ní kìyàsùn ma'al fariq à ń fi tí ọ̀jọ́ra wọn wéra wọn. ẹ̀ríkì dẹ́bínú tá a wá wá ń gbàtà bí ma jẹ́ lẹ́nu ajẹ́ lẹ́nu ó fi di pé itọ́ rẹ̀ á fi sọ́mọ lẹ́nu á fi ràn kan pé kí gbogbo àlámọ̀rí ọmọ yìí nínú ìgbésí ayé rẹ̀ kọ́ máa dùn. gbàtẹ́ ìwà ni wọ́n ròyìn wá ẹ̀bọ lóbì gbàtẹ́ ni wọ́n rà á dùn wá ìgbàgbọ́ àwọn ẹlẹ́bọ lóbì gbàtẹ́ ni wọ́n ra ṣúgà wá ìgbàgbọ́ ẹlẹ́bọ lóbì kọ́dà ìgbàdẹ tún sọ fún wa pé kí wọ́n gbé ẹ abo ewúrẹ́ wá ìgbàgbọ́ ẹlẹ́bọ ló bì abo díẹ̀ ìgbàgbọ́ ẹlẹ́bọ ló bì irú wọn ní táwọn bá ṣe ń sin ewúrẹ́ ti bá ń bí ma bẹ́ẹ̀ náà ni ìyàwó náà máa bí ma tí adìẹ bá ti ń pa ọmọ tí ń pínpẹ́yìn bẹ́ẹ̀ ni ìyàwó máa bí ma ìyàwó dàbí adìẹ òun dàbí ewúrẹ́ gbàgbọ́ àwọn ẹlẹ́bọ ní gbogbo eléyìí ń jarí kí ló dé tẹ́ sọ pé kí wọ́n kó su thirty one wá tá a bá kó thirty two lọ kí ni ó ṣẹlẹ̀ ok twenty nine la kó wá kí ni ó ṣẹlẹ̀ irọ́ lásán torí ẹ̀ sẹ́yìn bá nídìí nǹkan kan tẹ́ fẹ́ gbà torí pé ẹ nídìí ẹ̀ èyí ṣe pé ìdílé wa máa gba nǹkan báyìí ìdílé wa máa gba nǹkan báyìí wọ́n padà kọ sínáàbù náà sí torí pé ẹlòmíì fẹ́ fọmọ lọ́kọ ni wọ́n mú gògógóró wa the original a'udhu billah torí di eléyìí àkíyèsára ẹ̀yin fẹ́ gbà kankan nídìílé yín kò sí wàhálà mbẹ amẹ́lọ́mọ kọ́mọ náà lọ́mọ gbogbo níta bá gbà ṣáájú kí wọ́n tó fi ọmọ yín àbí lójú ọ̀nà wọ́n fi ọmọ yín ara sọ̀dá kìíní ṣẹ̀rí àpè. àmọ́ tó má ti fi ọmọ yín tán lẹ wá béèrè fún nǹkan kan ẹ̀yin ni wọ́n fún ìdí tí wọ́n fi sọ pé ara sọ̀dá kìíní bàbá màmá náà lè kó nǹkan tí wọ́n béèrè fún màlẹ́bí o àmọ́ ìdí tí wọ́n fi pè ní ara sọ̀dá kìíní pé ìṣẹ̀lẹ̀ lọ́la ọmọbìnrin sọ pé òun fẹ́ bọ́ ọkọ dànù pé òun ọ̀fẹ́ mọ́ òun fẹ́ ṣe kọ́lọ̀ yọ da gbogbo sọ̀dá kí padà o kò ní máa lówó tó lásán o mo rò pé yé wa yóò dòwó padà gbogbo àwọn su gbogbo àwọn àbí òye wa gbogbo ẹ̀ náà ni ó dá padà bàtà mẹ́ta ìgbàsọ mẹ́rin kíní gbogbo ẹ̀ ni ó dá padà nítorí pé òfin ṣẹ̀rí àsọ pé gbogbo ẹ̀ kí lọ́wọ́ sọ̀dá kí gbogbo ẹ̀ gbàtọ́ ẹ pé ojú ọ̀nà kí wọ́n fẹ́ fi ọmọ yín lẹ fi béèrè rẹ̀ tó kí wọ́n ti fi ọmọ tán bàbá ọmọ wa sọ pé ah n ti rọwọ́ rẹ̀ ṣé bó ṣe máa wò wánu tó fi wá lẹ́ngbẹ̀rẹ̀ fún kò sí àmọ́ pé tọ́ ẹlòmíì àwọn ò ní tinú láti sọ bẹ́ẹ̀ tó gbogbo ń tọ́ bá bùn wọn lẹ́yìn eléyìn ẹni tó bùn ló bùn kìí sobìnrin ẹni tó bùn ló bùn torí pé ìyàwó ti di ìyàwó rẹ kó tó di pé bùn wọn ní tó bùn wọn yẹn lè ìjọba wọn. wọ́n ní dẹ́bìnù tẹ́rì yẹn tába jẹ́ta jẹ́ta jẹ́ta jẹ́ta wá fi sí ọmọ lẹ́nu yọ̀ọ̀ràn ọmọ lọ láti bẹ̀rẹ̀ nísìnyí láti jẹ́ kí àwọn ká ẹnu rẹ̀ àti àwọn èrìgì rẹ̀ kí wọ́n ní agbára torí tọ́mọ bá mú lásán ẹ rí i pé ọkàn máa fà á ni ahọ́n ni ọmọ ṣiṣẹ́ yẹn jù àmọ́ ní sẹ́bàárà afidẹ́bínú tí ò tí ì yòrò tẹ́ fi sọ́mọ lẹ́nu so ẹ rí ti ń dàbí tọ́ máa yí lásìkò yẹn wọ́n ní wọ́n ní eléyìí náà tún ṣe àpèjúwe bó ti ṣe yẹ torí pé tí wọ́n bá ti lè mọkọ jẹdẹbínú lẹ́nu kó fi sọmọ rẹ̀ lẹ́nu bó o bá jẹ ká àánú ọbẹ̀rẹ̀ sí ni wọnú ẹ̀mí rẹ̀ ọbẹ̀rẹ̀ sí láàánú ọmọdé kékeré tó o bá lè ṣàánú ọmọdé kékeré ta ló tún ṣàánú gbogbo ẹni tẹ bá ti rí tí ọ̀la àánú ọmọ kínkínní ọmọ polówó tá à ń ṣiṣẹ́ ń bí yìí káì wọ́n sọ pé léyìí kà burúkú ni. ó rí i pé bó ń ṣe ń tọ́ sọmọ lẹ́nu ẹ̀mí rẹ̀ ó mì ọkàn rẹ̀ ọgbọ́n ó rí pé àlékún fẹ́ yóò tún wà fún ọsọmọ rẹ̀ tó bí òun. ṣe eléyìí máa ń ràn yàn lọ́wọ́ láti kọ́ ìwà pẹ̀lẹ́ láti kọ́ àìmá láti kọ́ bẹ́yìn ọ̀sẹ̀ ní máa fúnlẹ̀ mọ́ fámìlì rẹ̀ ìkàlẹ́ lómi lé rẹ̀ kò láàánú ọmọ kò láàánú ìyàwó disaster ní gbogbo onúlé rẹ̀ wàláhì torí ẹ̀yin obìnrin ọ̀yẹ́ kẹ́yìn náà gbọ́n nígbà tí ọkọ rẹ̀ bá dé wọ́n sọ pé gbàtà tètè rí yín èmi ti pè pé sọ láti sí létí. Si ẹ̀yin ní kí ẹ ṣe kí ni fún nísìn tahnik ẹ̀yin ní kí ẹ jẹ dẹ́bìnú kí ẹ fi sí lẹ́nu ẹ wọn náà ní kó ṣe ẹni ó ṣe tàkọ́kọ́ ni ó ṣe alọ́ mọ̀jẹ̀ ẹ̀yin náà lọ́ọ́ yẹ kí ẹ ṣe talákọ̀ọ́kọ́ tó ń gbà tẹ̀ sí tòsí la fi bá yín ṣe ẹ̀yin náà ní kí ẹ gbélé lọ́jàre kọjá dẹ́bìnú kó fi sí lẹ́nu ẹ rí i pé àwọn ọkùnrin bíi tá burú dé tọ́mọ bá ti ń sunkún náà lọ́ba yẹn ó lè sọ fún ọmọ náà pé ó lè sọ fún yàrá wà á gbọ́mọ yẹn o mi fẹ́ kọ́ ọmọ ọmọ parí sí mi létí ẹgbọ́rọ̀ wọ́n ló sì fẹ́ bí ma àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n ń pè ọ́ ní Abul Hasan inú rẹ̀ ń dùn Abu Abdillah inú rẹ̀ ń dùn àbẹ́ ẹ̀kọ́ ni Abdullahi wa ń sunkún máa lé ọ̀ǹdí sínú rẹ̀ ó dùn ó rò pé ah, èmi ọ̀gbà pẹ̀rẹ̀ ẹ̀gbọ́n bàbá Abdullahi. <laughs> astaghfirullah wọ́n tún wá ní ẹ eh, Abul Hasan Hasan ìsì ọmọdé wa dé sí ẹ̀wọ̀n kó títí ọmọdé bá dé sọmọ àfa ó lè máa sunkún látàlẹ́ dàrọ̀ àbí lásìkò Ramadan tẹ bá ti jí látago mẹ́ta ó lè máa sunkún títí tó àlùfáàjà rẹ ó fi dé yóò bá sì bọ̀ wọ́n ní ó yí ọmọ tí ń sunkún ó yí ìyá rẹ̀ tí rẹ̀ àwọn obìnrin náà gbọ́n ó sì máa ti ń fẹ́ tí fi sunkún ó náà máa pẹ́ àmọ́ ń tà fún lọ bá bàbá rẹ̀ torí àǹfààní bẹ́nu lọ bá bàbá rẹ̀ náà tí wọ́n bá gbọ́ mamara tí ì bá fọ mamara ọkàn rẹ̀ ò máa lé ni ò ní lànà yìí náà nìdí pé màá lé ọ́n di màá gbà tó bá ń mú ẹ gbà à ọ̀rọ̀ pé mo ṣe rẹ̀ nígbà tí ì bá gbọ́ ma gbé ọmọ kọ́tọ̀ sí ọ lájàre gbé tó bá yí àgbẹ̀ gan nù sọmọ pé fi ṣe sí ya rẹ̀ lánàá nù ṣe tọ̀ sí la ṣèwọ́n náà gbé kọ́ ọmọ bọ́ ọmọ lọ́nà tó kú tó ọba wọlé ọmọ ọmọ wọn pé ah ìdùnnú òun ti dé tó ọba lọ tó ọba ti dé níbo ni ìdùnnú òun lọ àmọ́ bàbá jájú mọ́ ma àmọ́ màá sá fún ọ ni ọ àmà bu ọmọ pé yàyà ìyá rẹ̀ ó ti yàyà ń tẹ́lẹ̀ kò fẹ́ràn bàbá alẹ́ nìkan ti ẹ̀rọ ọmọ mú lótú gbogbo èèyàn bọ́ọ̀lù ọmọ bá sì bọ́ ọbẹ̀ ọmọ kónkóló tí ọmọ ti ń bàbá bẹ̀rẹ̀ sí ní lù ní gbàǹpà ní lù ní gbàǹpà ah, àwọn yàrá ni kí ló dé ó ní àná ah, kò lè yé yín kò lè yé yín sàlàyé ah, yóò yé wa àwa ní ìsọmọdé sọ dàgbà tó wà ní. wọn á ní tó ṣẹlẹ̀ ni pé mọ́mì rẹ̀ ló fẹ́ràn kò fẹ́ràn mi yóò fẹ́ràn ká sẹ́yìn náà lè fẹ́ràn ká àyàn náà ní fẹ́ràn ká àwọn àká mọ́tò lúlù ni wọn máa lu ọmọ lùkulù ìyẹn lè máa lu ọmọ bá kọ́ ọmọ gbá létí o yóò máa sọ fún ìyá rẹ̀ gan tó ti bó ṣe kéré pé mami báwo lẹ ṣe mọ bàbá yìí <laughs> dádì rẹ̀ máa nù pé dádì ni ah, ẹ sì yàn mú eléyìí túmọ̀ sí pé àfi ká lọ láàánú tó bá yẹ pé wọ́n ló fi dẹ́bí nù sọ́mà lẹ́nu ọ yàtọ̀ ọmọ gan yọ.